والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجلا مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون سورة جاء سورة ميتوتون إليتي هو من سورة المائدة إيجابي وتسيتو عن سورة القرآن سورة هنا سورة كفا من القرآن يعني لله سورة الفاتحة سورة البقرة آل عمران سورة النساء لين المائدة وقع سورة الأنعام آيات وامن سورة أقوى تنتك مكة لله تسقى إليه جاء sóra kan tó yàtọ̀ gédégbé nínú àwọn sóra tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà èyí tó pọ̀ nínú àwọn sóra tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà wọ́n máa ń kóró ṣùgbọ́n sóra yìí kan hàn wọ́n pé wọ́n máa ń Mẹ́kà lè tó gùn jù. àti márùnlélọ́gọ́ta àyà àyà ọgọ́rùn àti àyà márùnlélọ́gọ́ta. wọ́n pè ní Suratul An'am Al-An'am òun náà ní jam'u na'am na'am òun náà lẹ́ran màálù tàbí àgùntàn àwọn ni wọn máa ń papọ̀ sí al-an'am ìdí tí orúkọ sóra yìí sì fi jẹ́ bẹ́ẹ̀ ọ̀hàn lára àwọn àyà kan tó wà nínú sóra yìí níbi tọ́lọ̀ ti sọ nípa àṣìṣe àwọn kèfèrí nípa àwọn ẹran dábàá nígbà tí wọ́n ya àwọn kan sọ́tọ̀ eléyìí tọ́lọ́ọ̀nù ẹnìkan gbọ́dọ̀ jẹ́ eléyìí lè tó takò fún ọlọ́run kí ni ọlọ́run fẹ́ fẹ́ ránṣẹ́ sí àbọ̀sibọ̀sì pọ́nlọ́ wa jẹ yọ àjẹ tọ́lọ́ ọlọ́run kẹ́nìkan má jẹ. tọ́ bákan náà bí wọ́n tún ṣe máa ń sọ pé àwọn ẹran yìí o wọ́n ti di mọ́fọ́ọ̀kan ẹnìkan lẹ́tọ̀ọ́ láti jẹrú ẹ̀ àfàwọn tá a bá pé wọ́n lẹ́tọ̀ọ́ sí tó gbogbo rú àwọn ìgbàgbọ́ wọ̀nyí tí àwọn kòfàr tí wọ́n ní tọ́lọ́ fi wá sọ̀rọ̀ àwọn ẹran dábàá yẹn lọ́pọ̀lọpọ̀ nínú súrà yìí wọ́n ṣe ń pe súrà yìí ní. Suratul An'am sura yìí bó ti ṣe pọ̀ tó yẹn wọn ni ló dindi lọ́lọ́run bá sọ̀kalẹ̀ ó dìndì lọ́lọ́run sọ̀kalẹ̀ eléyìí tó yapa sí bí àwọn ti máa ń pé abala kan nínú ní tún tẹ̀lé omi ò ṣùgbọ́n nígbà tí sura eléyìí ọ sọ̀rọ̀ gbẹ lọ sọ̀kalẹ̀ lẹ́yìn. ó tilẹ̀ jẹ́ pé àwọn àyà bíi mélòó kan wà nínú súrà yìí tí wọ́n jẹ́ àyà tó sọ̀kalẹ̀ ní Madina tí wọ́n sọ̀kalẹ̀ ní Mẹ́kẹ́ tí sì pé súrà kan ní Mẹ́kíyà wípé Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ nínú ulumul Qur'an ìmọ̀ nípa sáyẹ́nsì al-Qur'an wọ́n ní kò tọ́ka sí wípé gbogbo àyà àánú rẹ̀ náà ló sì sọ̀kalẹ̀ ńlù tún àwẹ̀ ó ṣe ṣe kára àyà kan àbáyà méjì tó sọ̀kalẹ̀ nílùú kejì yàgbẹ́nu àgbẹ̀sọ́ra ní makéyà alẹ́ ráwọn àyà kan bẹ̀ tó sọ̀kalẹ̀ ní alimẹ́dínà tó bá sì pé sọ́ra ní mẹ̀dẹ̀níyà alẹ́ ráwọn kan àbí méjì tó sọ̀kalẹ̀ nínú rẹ̀ ní mẹ́kà ìdílé xukumu lè lọ́wọ́ lè lẹ́ẹ̀lẹ́ nàádẹ́rẹ́ ọ̀kọ́d tí a máa ń ṣe ìdájọ́ nínú ṣẹ̀ríà ìdájọ́ ní í ṣe pẹ̀lú ètò pọ̀jù ni kì í ta bá ìjọba kéré màdàmá sọ pé sóòrọ̀ tù yìí a sì sọ pé àyà rẹ̀ wọ́n jẹ́ àyà ọgọ́rùn-ún àti márùnlélọ́gọ́ta tó a méjì mẹ́ta kọ́dà márùn wọn á sọ̀kalẹ̀ mẹ́kà sọyọ kò ní ayọ̀kọ́ sọ̀kalẹ̀ mẹ́dínà sọ́yọ́ gbogbo súrà kò nínú jíjẹ́ súrà màkíyà kọ̀yọ́ kò ní. bí àpèjúwe nígbà tó máa láwọn èèyàn péjọ sí mọ́ṣáláṣí tí bí pé ni torí pé tí wọ́n wò ni pé general outlook tàwọn ẹni tí ń bẹ ní mọ́ṣáláṣí ọkùnrin ni wọ́n torí ní èèyàn ọgọ́rùn-ún tó àǹdí obìnrin méjìlá àmì tó máa jẹnu yà pé ọkùnrin bíi ọgọ́rùn-ún obìnrin méjì sọ́kùnrin ni wọ́n abóbìnrin ọkùnrin ẹni tó bí ọ lè lọ àná àsáwọn obìnrin náà jẹ mẹ́rin bẹ́ẹ̀ ni èyí tó wọ́pọ̀ ni mo fi wọn yé wulẹ̀ jẹnu yàntorí ro wọn ní kí ló dé tóra yìí tó fi sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà wọn ní tó ni pé ó ṣe àkójọpọ̀ àwọn àmà pilẹ̀ nípa tó jẹ mọ́ tawhid kàn án níyẹ kí rúra ọmọ sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ ọmọ sọ̀kalẹ̀ wọn yẹ kí gbogbo ọ náà nù. tọ́lọ̀ ń sọ̀sọ̀ kó gbogbo ẹ̀ka lẹ́lẹ́kan nù kí wọ́n lọ mọ̀ wípé àwọn àdéhìí wa tó pọ̀ lórí bí súra ètò ṣe sọ̀kalẹ̀ ṣùgbọ́n tó ṣe pé èyí tó pọ̀ jù nínú rẹ̀ sẹ́yìn lọ. Al-Imam Ibn Kathir rahimahullah ní tafsiri súra yìí ó kó àwọn àdéhìí yẹn wá ṣùgbọ́n gbogbo ẹ̀ wọn fẹsẹ̀ rinlẹ̀ àyàfi ẹgbàá wa kan tó wá látọ̀dọ̀ abu abdullahi al-hakim an-naysaburi nínú tírà rẹ̀ al-mustadrak al-sahihayn ẹgbàá wa yẹn lọ́rọ̀ra fẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n tá a bá wo ń tọ́ wá ń bẹ̀ èyí tá a lọ́rọ̀ra fẹsẹ̀ rẹ̀ lọ tá a tún wá wo àwọn ẹgbàá wa yòókù tó fẹsẹ̀ rẹ̀ lọ rí i pé túmọ̀ kẹ́nà ni wọ́n fẹ́ mú wa generally èyí tó túmọ̀ sí pé lápapọ̀ ìtumọ̀ táwọn ẹgbẹ́ wa yẹn fẹ́ mú wá wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n lọ́kọ̀ àwọn ẹgbẹ́ wa yẹn àwọn ẹgbẹ́ wa yẹn fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀yọ̀ kan lọ́dà bí ìgbà tí wọ́n fẹ́ fẹsẹ̀ rinlẹ̀ àwọn tí àwọn ẹgbẹ́ wa yẹn sì mú wá gẹ́gẹ́ bí ètò alátọ́dọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma ó نزلت سورة الأنعام بمكة ليلا جملة واحدة سورة الأنعام أسقل لمكة أركان في سقال لقا لما قال القرآن ياتو سامع ترايو التوراة الإنجيل الزبور إيتي أريكا من الشريعة oní pé gbogbo àwọn tíra yẹn ló dìndín lọ́lọ́run sọ̀ kalẹ̀ yẹsi pọ́ kalẹ̀ lábala lábala ni pé ó lè ma kí ló wà nínú àwọn tíra yẹn láì jẹ́ pọ̀ ká gbogbo ẹ̀ ló sì máa mọ̀ pé àṣedájọ́ nǹkan báyìí náà tún wà àṣẹ ọ̀rọ̀ nípa nǹkan ọba. ọsọkalẹ díẹ̀díẹ̀ taraqnahu linnasi ala muktin asọkalẹ fáwọn èèyàn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ alukurani asọkalẹ láti sọdájọ ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé wọ́n gbọ́ àgbọ́yé alukur'an bó ti ṣe ń sọ̀kalẹ̀ ní àgbọ́yé tí wọn ní fún tíra mi alukur'an. torí pé nǹkan yìí sọ̀kalẹ̀ láti sọ ìdájọ́ tí ń ṣẹlẹ̀ kí ló tún kù bàtẹ́lẹ̀ yìí sọ̀kalẹ̀ lódindi nítorí wọn máa ń wá ìwọ ní ọkọ agbègbè wọn pé wà sọ eléyìí túmọ̀ sí pé ṣùgbọ́n Suratul An'am yìí òun sọ̀kalẹ̀ lódindi ni bó ti ṣe pọ̀ tó wọn á nígbà tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ló yí kárẹ̀ ló yí súra ẹgbẹ̀rún lọ́nà seventy thousand angels àwọn ni wọ́n rọ kiri ká Suratul An'am nígbà tó sọ̀kalẹ̀ gbogbo wọn wọ́n ń ṣe àfọmọfọlọ èsì pé irú ìtẹ́ máa ṣe lẹ́yìn sọ́láàtù nígbà subhanallah ara oníkàlùkù ń ṣàfọmọfọ ẹ mọ̀ pé sẹ́ẹ̀ tí wọ́n náà ní kíni wọ́n máa ṣàfọmọ fún ọlọ́run ọba nínú nǹkan tí wọ́n tún sọ wọ́n nígbà tí súrà yìí sọ̀kalẹ̀ kò sí súrà tí sì sọ̀kalẹ̀ tó ba àwọn ṣàyàpín tó bà àwọn ọlọ́kàn jẹ́ bí súrà yìí. wọ́n ní sábà bí inú táwọn mọ̀lẹ́kà fi sọ̀kalẹ̀ tó báyìí mọ̀lẹ́kà seventy thousand. tọ́ nítorí fà á nínú àwọn sábà bí yàtọ̀ síta àwọn ṣèkọ́ọ̀nù yẹn. ona náà ni pé ọ̀rọ̀ nípa tọ̀hídì mẹ́mẹ́ ọ̀rọ̀ nípa kásìdọ́gba mẹ́mẹ́ ọ̀rọ̀ nípa ìdájọ́ tọrọ máwọn ànábì mẹ́mẹ́ ni ọ̀rọ̀ ba gbogbo ojú ọ̀nà tó takùtọ̀ lọ́n tó takùtọ̀ nàbì Muhammad sọlọlọ alaihi wa sallam jẹ́ ọwọ́ àmbẹ́. bákan náà gbogbo ojú àná àwọn tí wọ́n ń ṣe kẹsìrì sọ́nà nítorí bàjẹ́ ń bẹnu súra yìí gẹ́gẹ́ bá ti ṣe sọ àwọn àyà kan àbí mélòó nínú súra yìí níbo làwọn ti sọ̀kalẹ̀ ní Madina. a sì rí i pé súra yìí ọjọ́ súra tó ti tán bí tá a ṣe tá a ṣe tá a sọ̀rọ̀ nípa rẹ̀ tán Suratul Maida ọjọ́ ra wọn. kí ló fún un wọ́n nítorí pé súrà méjèèjì yìí báyìí àtakò mẹ́mẹ́ fáwọn yahood àtàwọn nasara àtakò mẹ́mẹ́ fún un. bákan náà ọ̀rọ̀ tí wọ́n sọ tí ọ̀dà nípa ń mọ́lọ̀ gbogbo ẹ̀ ní súrà méjèèjì yìí bàjẹ́ so tí wọ́n bá wá lẹ́yìn ara wọn kò sí tó burú mbẹ́ tí wọ́n bá wá lẹ́yìn ara wọn kò sí tó burú mbẹ́. bákan náà nínú suratul Maida tó síwájú ọ̀rọ̀ nípa kájẹkámu òfin tọrọ ma ọwà ń bẹ bẹ́ẹ̀ ni suratul An'am nínú suratul Maida ìdájọ́ tó rọ̀ mọ́ ẹran tá à ń dú ìwọ lọ́tọ́ká jẹ ìwọ ni níbẹ̀rẹ̀ súra yẹn gangan ayà kẹta ọ̀rọ̀ pọ̀ bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ náà ni suratul An'am ọ̀rọ̀ nípa ẹran tá à ń bá ń sáré kọ̀ láti méje tí wọ́n dakọ̀ ọlọ́run sí gbogbo ẹ̀ náà ànusúra ẹ̀ bákan náà èsì ọ̀rọ̀ fáwọn aláìgbàgbọ́ àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ọ̀nbẹ́nu máìdá ó tún bẹ nínú Suratul An'am tọ́ ilé ìjọba ọ̀rọ̀ lórí ti ìkó lórí ṣeréṣeréṣeréṣe so ṣùgbọ́n tá a bá wò ó a rí i pé ọlọ́run ọbẹ̀ lè dá wa ó sọ alukurani kalẹ̀ fáwọn ẹni ìṣáájú àti fáwọn ẹni ìgbẹ̀yìn òun náà sì ní tíra tí kìí gbó èyí tí kìí tí tó fi inú rẹ̀ tí wọ́n máa ṣiṣẹ́ títí ìjọ gbẹ̀ndẹ̀ yí expire táà duration rẹ̀ iye ọdún báyìí but àwọn òwe tó ti síwájú àwọn ní duration duration gbogbo wọn sì ti expire pẹ̀lú ríran anabi wa Muhammad sallallahu alayhi wa sallam why not torí pé gbogbo àwọn anabi yẹn ọlọ́run náà wọn sáwọn generation kan àwọn èèyàn kan lọ́tọ̀ àwọn ẹ̀yà kan lọ́tọ̀ so báwọn anabi yẹn ti ṣe lọ tánabi mi dé lẹ́yìn wọn òfin tẹ́ tó síwájú bàjẹ́ ẹ̀rí pé ńgbà sànà bíi Ìsá gan dé ó ní kì í ṣe gbogbo òfin tí Musa mú wá iná àlàyé padà ọba ṣùgbọ́n wọlé uhilla lakum ba'da alladhi hurrima alaykum èmi wá láti wá ṣe apá kan nínú tí wọ́n ṣe léèwọ̀ fún yín lẹ́tọ̀ fún yín ìyẹn ànábì wò ànábì Ìsá alayhi tí wọ́n pè ní Jésù ṣùgbọ́n ìgbà tí ànábì Musa dé kí ànábì Ìsá ó tó dé gbogbo àwọn adájọ́ tó ti síwájú bí ìlànà tí a tẹ̀lé láyé ànábì ádámà kìnnì kan gbogbo ẹni musa parí ló yí padà ọlọ́run á ran òpin àwọn ànábì aṣíwájú fún gbogbo àwọn ànábì ádùn ọ̀gá wa ànábì Muhammad sallallahu alaihi wa pẹ̀lú kan tọ́lọ ni oróyìn rẹ̀ ó ní wọ́n ẹ̀yìn ní kan tó ti kó gbogbo ti ó wọ́n kálukó sinmi torí ẹ̀ la ń sọ pé tíra olónígbà alukur'an tíra olónígbà àtijọ́ gbẹ̀ndé alukiyam alukur'an ìgbà tiẹ̀ ló dé tí ó sì tún ní tán títí talukiyam fi dé gbogbo àwọn tíra yòókù yẹn ìgbà pẹ̀yìn dà làwọn ń jẹ́ láti ìjọ talukir'an ti dé torí ẹ̀ àwọn òfin tó wá wà nù alukur'an àti sọ. So, gbogbo tó wà ń bẹ̀ èmi àti wọn ní báwí ìwọ lè ṣàǹfààní lára alukur'an ṣáájú kó tó mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ èmi ló ń báwí ìwọ ló ń báwí nítorí pé tó bá ń kà á èyí tó jẹ mọ́tàn tó bá rò pé àwọn ẹni tọ́lọ̀ ń sọ̀tàn wọn lásán ní bá ń báwí ò ní ṣàǹfààní lára alukur'an kò fi sórí rẹ̀ ò ní ṣàǹfààní lára alukur'an kò fi jìnnà sórí ibú àmọ́ ńgbà tó bá mọ̀ ìpínwà ọ sọ ọ̀nà tí fìràwọn náà tọ̀ tó fi sórí ibú ńṣe lọ́lọ́wọ́ bá ń hàn wọlé pé mọ́tọ́rú ọ̀nà ò kọ́ mọ́ bá sórí ibú gẹ́gẹ́ bí fìràwọn ọlọ́run ti ń sọ fún wa nípa àwọn èèyàn ó pa gbọ́ gbà tẹ̀lé táwọn anábì ọlọ́run wọn ó káwa náà ó lè bá àṣẹ bí wọ́n ṣe ṣe ní dáadáa ká lè bá sórí rẹ̀ torí ẹ̀ kò sí nǹkan kan nínú alukur'an tí ọba mi wí tí ọba wọ̀ náà wò ìdí ni tó sì jẹ́ pé alukur'an kì í gbó kì í tí àwa kì í sọ nínú alukur'an yẹn àwọn ará kìnnì kan ní báwí tó àwọn ará kìnnì yẹn ọ̀rọ̀ sì ti tán kí ló tán ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni kò ti tán tó bá alukur'an ti ṣe wà ní ọlọ́wọ́n bá wa wọ́n bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú bisimilahi rahman rahim àti sàlàyé nínú súratul fàtàhà ike basimala tẹ́lẹ̀ yẹn ǹjẹ́ àyà ni nínú fàtàhà àbí kìí sa àyà níbẹ̀ lẹ́yìn ìgbà tẹnu gbogbo olùmọ́ ti kò ike basimala nínú súratul naml abala kan ni nínú àyà yéésù ti ní àyà abala kan ni nínú àyà tọ́lọ̀ ti sọ pé innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim abala ni nínú àyà ẹnu àwọn olùmọ́tò wọn kò wípé gbogbo bismillahir rahmanir rahim ti ń bẹ ní ìbẹ̀rẹ̀ súra kọ̀ọ̀kan nínú Al-Qur'an kì í sáyà ìbẹ̀rẹ̀ àwọn súra yìí. ìyẹn ni pé kìí sáyà tá a máa kà máwọn àyà àwọn súra yẹn tá a fi máa sònkà ayé àyà tó wà nínú súra kọ̀ọ̀kan ṣùgbọ́n kan ní tí ń sọ fún wa kan ti tán omi ti bẹ̀rẹ̀ ìyẹn ni kò dá dúró gidigbe ok kò wá ṣe sí láàrin ẹ suratu tauba àti baraa àti àti àti títọ́ bá ọ bẹ̀rẹ̀ bara'atun min Allahi wa rasulihi kò sí basmala kò ní sìn nítorí pé àwa kì í jẹ́ pọ̀pọ̀lọ là ń ṣe ń ṣe nǹkan bí wọ́n bá ṣe ní àṣe náà là á máa ṣe wọ́n ní ẹ̀kọ́ sáàrin ilé àti ilé yìí wọn ò sì ní akọ́ sáàrin ilé àti ilé táwa lórí rẹ pé tí ọkọ níbi tí wọ́n ti ní ọmọ kọ mo wa ìdí tí òfin sínú kò ní dìgáàsì wọn lọ gba wọn jọra wọn gbà tí wọn jọra wọn ìlọ́fà ni wọn ò fi fi sáàrin wọn máa fọ́n tẹ̀síìrì ṣe ń sọ̀kọ̀ torí pé tẹ́lẹ̀ náà ibi tí wọ́n fi sí wọ́n fi sí ni pẹ̀lú àṣẹ ànábì Muhammad sallallahu alaihi wasallam kìí sì dáṣẹ pa lórí ìfẹ́ ẹnu tara rẹ̀ ṣùgbọ́n ṣe ló máa ń parú àṣẹ bẹ́ẹ̀ lórí àṣẹ tọ́lọ́wọ́n bá fi pa torí wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ànábì kìí sọ̀rọ̀ fẹ́nu iṣẹ́ tọ́lọ́wọ́n fi ránṣẹ́ sí ni ló máa ń jẹ́ tó bismillahir ní ìbẹ̀rẹ̀ suratul ìyapa tó wà nù tiẹ̀ ni pé ṣé àyà kan ni àbí èso àyà kan nínú fatiha àyà mélòó lọ́wọ́ nù fatiha àyà méje gbọ́dọ̀ ti kà á tó fi pé méje ṣé alhamdulillahi rabbil alamin àyà arrahman rahim ó di méje maliki yawmiddin ó di mẹ́ta iyyaka wa iyyaka nasta'in ó di mélòó mẹ́rin ihdina mustaqim ودي مارو صراط الذين أنعمت عليهم ودي ميلو ودي ميسا غير المغضوب عليهم ولا الضالين ودي ميجي سبعه سكان بين أقوى كنا أول متابع ميتو تمسك بسم الله إنكا إيسايا ونادى بسم الله نبري أما سورة يوكو àbí bẹ́ẹ̀ ṣe kàá ní pé bisimilahi rahman rahim ayọ̀ alákọ̀ọ́kọ́ alhamdulilahi rabbil alamin ó di méjì arrahman rahim ó di mẹ́ta maliki yawmiddin ó di mẹ́rin iyyaka na'budu wa iyyaka nasta'in ó di mélòó ó di márùn ihdina sirata almustaqim ó di mẹ́fà صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أدملوا eléyìí lẹ́rìí lọ́pọ̀lọpọ̀ kuraani bí wọ́n ṣe nọ́mbà rẹ̀ ẹnìkan ní ọ̀ níta ń wà lẹ̀ wí o wọ́n ní ẹ̀rìí lọ́pọ̀lọpọ̀ kuraani ó túmọ̀ sí pé di asan kuraan which are differ from the general one náà kí ó rí nǹkan kan sọ inú rẹ̀ ká ṣé a sọ pé àyà kan mí sí ni nínú àwọn kan. wọn wá rí inú àwọn kan àbí nọmbárìn nọmbà lásán nítorí bámbì náà lọ́ba ń bí ìṣe wàhálà nọmbà kìí ṣe wàhálà irú eléyìí ló máa fa ìyapa at the end of the day wípé òkè àyà <clears throat> mélòó gan lọ́wọ́ àná àlùkùrà mo rò pé yóò wá irú ẹni tó ní bísímìlá kìí ṣe kò tí ẹ dín kankan kò dín kankan ayọ̀ méje náà ni méje níbi méje níbi kí wọn á ló tún kù ojú tẹlẹgàn ilé ìjọba ọdà àǹfààní tó wà ń bẹnu sọ onípe nísìnyí ìwọ ń ṣe sọlẹ ọwọ akẹ suratul Fatiha sí ọ bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim àbá wọn bẹ̀rẹ̀ pẹ̀lú alihamdulilayi rabbil alamin torí pé gbàdá bá sọ pé bisimilahi ayani anabi sọ pé la salata liman lam yaqra bi ummil kitab fa ummul kitab tabda'u bil basmala tó suratul fatiha ó ń bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim ìwọ wá sí bisimilah nínú fatiha tó kà nínú sọlá sísọ láti rẹ lálàáfíà ìjọ lálàáfíà àwọn olùmọ̀pín sọ́nà méjì lọ́dọ̀ ìmáàmù Shafi'i sọláàtì rẹ̀ ọ̀làlàtì nìmàdá nítorí pé o ti mú basmala kúrò níbẹ̀rẹ̀ fatiha rẹ̀ ìgbàdá nàbí sọ pé la salata liman lam yaqra bi ummil kitab kò sí sọláàtù fẹ́ni tó ṣe sọláàtù tí ò kí fatiha a sì ti mà nínú òfin pé al-qawlu fil juz'i kal fil kull ìdá sọ nípa abala kan iná lọ́yẹ̀ká sọ ìdá sọ nípa gbogbo ẹ̀ iná lọ́yẹ̀ká sọ nípa abala kan ẹni tó bá ṣe sọlá àtútù ka gbogbo fatiha sọní sọlá kò ní sọlá bẹ́ẹ̀ náà lẹni tó ṣe sọlá àtútù tó yọ àyà kan dànù nínú fatiha sọní sọlá kò ní sọlá ìyẹn ni pé alqawlu fil juz'i kalqawli fil kull ntẹ bá sọ ń pa gbogbo fatiha náà lẹ sọ nípa àyà kan náà.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 ó ṣe dọ́gba pẹ̀lú ẹni tí ó mú nǹkan kan ti bẹ̀rẹ̀ wọn wa eléyìí imam Shafi'i àti Ahmad ahmed náà wí bẹ́ẹ̀ kan nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n èyí tó náà olùmọ̀ ní rárá tó bá ń kan fatiha nínú sọlẹ́ tó ṣe bísímìlá sọlá ti rẹ̀ kọ́ bàjẹ́. ibn al-arabi rahmatulahi alayhi tafsiru ayat al-ahkam àwọn àyà tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ àwọn yíyọ sọ́tọ̀ wọn ṣe tafsir rẹ̀ níbẹ̀ wọ́n ní ọwọ́ ìyapa ẹnu tí ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa pé ṣé àyà ní bísímìlá níbẹ̀rẹ̀ fatiha àbí kìí ṣáyà ó tó láti mọ̀ pé kìí ṣáyà níbẹ̀rẹ̀ fatiha nítorí pé law kana law kana fatiha lamahtalafu fi tó bá jẹ́ pa abala kan ní nínú fati àwọn oníṣe àpọ̀ ẹnu parí torí ẹ̀yí apá yìí ó ti fi hàn pé tó o bá ń ṣe sọ̀lá tó o sọ bísímìlá níbẹ̀rẹ̀ fati ààrẹ tó kà ń bẹ̀ sọ láti rẹ̀ ọ̀bàjẹ́ àmọ́ aláìdáni ọ̀ aláìdáni ọ̀ torí pé ànábì sallallahu alaihi wa sallam lódodo láwọn sọ̀làwà tó tí wọ́n ti máa ń ka kí ó sókè kí máa bẹ̀rẹ̀ kí ó kíkà rẹ̀ pẹ̀lú alhamdulillahi rabbil alamin ṣùgbọ́n ẹ̀rí kan òtítọ́ sọ fún wa pé kìí ṣe bísímìláì ní jẹ́jẹ́ kọ́dà kò sẹ́rí tó tún sọ fún wa pé níbẹ̀rẹ̀ sọ́lá kẹ́tùn fi a'udhu billahi minash shaitanir rajim ní jẹ́jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ rí ṣe sọ fún wa pé máa ń ṣàdúrà àti sísọ̀lá nínú hadith tani Abi Hurairah radiyallahu anhu ó ní mo fi ó ní ó ní ó ní mo fi bàbá àtìyá mi mo fi ṣèrà padà fún anabi sallallahu alaihi wasallam ìdákẹ́jẹ́ tẹ̀ máa dákẹ́jẹ́ níbẹ̀rẹ̀ sọ́lá ẹ dákun máa wí Hmm. àwọn sàbẹ lẹ́kọ̀ọ́ pọ̀ wọn lẹ́kọ̀ọ́ torí wọn ti mọ̀ pé sọláàtì tá à ń ṣe kó síbì kan ẹ dákun ẹ̀yin náà bá wa rò nínú sọláàtì ìdúró ni ròkó ni ìforíkanlẹ̀ ni ìjókòó ni kò síbì kan tá a ti ṣiṣẹ́ kan tá a ní sọ̀rọ̀ kan ẹ ti ṣiṣẹ́ kan tá a sọ̀rọ̀ kan kò sí. ìyẹn nípa náà bí dúró ó sì lọ nígbà tó ń gbọ́tọ́ fatiha ọwọ ni mo fi bàbá ya mi mo fi ṣèrà padà fún anabi sallallahu alaihi kí ni tó o sọ nínú dákẹ́jẹ́ tó o máa dákẹ́jẹ́ ṣáájú kó tó ké fatiha anabi wa kọ kó ma ṣe àdúrà àti ó sì dájú pé gbogbo aná làá máa ṣe fọlọ tọ́ ẹni tí èsì kọ́kọ́ ọ máa ṣe o kò sí excuse kan o because gbogbo àwọn nǹkan yẹn wà wà lákọọ́lẹ̀ ìwọ náà kọ́ ha sórí kọ́lá mi ò lè ha sórí kọ̀rọ̀ra mú kọ́ọ̀dà kọ̀ tòótọ́ afẹ́ bẹ̀rẹ̀ Allahu akbar ó sọ̀rọ̀ akọ́ba kù. اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب واغسلني من خطاياي بالماء والثلأ ونقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس واغسلني من خطاياي بالماء والثلج والبرد وزيتون دا قرابة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلاص كيلو لي ثم بأنه حسن المسلم تاتو مسيوبا قولي ها kọ ha sórí àdúrà tá a máa fi sí sọlá àwọn ọ̀dákẹ́ wọn máa tanra rẹ ẹ mọ̀ pé àìmọye nǹkan làwọn èèyàn láwùjọ ti wọ̀ máa ń pẹ̀ sí Islam àìmọye nǹkan uncountable inú wọn máa ń pa islam kálukú sọ̀rọ̀ agbẹnu lọ sá wọn ní a dákẹ́ a sọ bíi ti ń pa ẹ̀sìn kọ tó o bá dákẹ́ òṣìṣẹ́ béèrè nípa tó mọ̀mọ́nà àwọn sàbí ma tó ti bíi máa ah, must be something there ó sì béèrè ànábì sàlàyé ọ sàǹfààní gbogbo alónìí àbí o. iṣẹ́ wo la máa ṣe nù sọ̀rẹ́ tá à ní wí nǹkan kan. Hmm? jalsatul istiraha bẹ́s ìjókòó tí máa wáyé lẹ́yìn tá a bá parí rákà alákọ̀ọ́kọ́ ká tó dìde kejì lẹ́yìn tá a bá parí rákà ẹlẹ́kẹta ká tó dìde kẹrin kò àníkà ìdínú tí imaamu abu hanifa àti imaamu maliku táwọn fi sọ pé kì í sara sọláàtì torí kò sísẹ kan tá à ń ṣe nu sọláàtì bóyá dùn bóyá jókòó bóyá rúkú bóyá kínní kan tí wọn ò ní ní ká wí nǹkan kan eléyìí wọn ò sì ní ká sọ nǹkan kan bẹ́ẹ̀ a jẹ́ pé kì í sara ńṣe ṣe lẹ́yìn ìgbà tó ti dàgbà gbogbo wa ni àyíṣà àgbàlagbà àwọn àgbàlagbà gan pa àwọn àyíṣà àgbàlagbà torí wọn fẹ́ kú. lẹ́yìn náà wọ́n tún ní kílẹ̀ pé jalsatul istiraha wọ́n ní ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ iṣẹ́ wo la ṣe tá à ń sinmi ìjókòó sinmi àwọn tí wọ́n ní súnà ni ló ti tó pàànàbì ní ṣe ẹlẹ́ẹ̀kejì wọn yẹn sọ nǹkan kan bẹ ẹsẹ lẹ́yìn ṣàpèjúwe kínní wípé iṣẹ́ mi náà tún bẹnu sọ láti o tí wọn ò sọ nǹkan kan bẹ pé sọ nǹkan kan bẹ àgbà wọlé nítorí wọn máa ń sọ Allahu Akbar láti ànábì ò pé ń jókòó sí mi àwọn olùmọ̀kan ló pé ń jókòó sí mi tó wu àwọn pè súnà sani ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ mẹ́rin. bisimilahi rahman rahim yẹn táwọn bẹ̀rẹ̀ àwọn súra ó pàtàkì pé gbogbo níta bá fẹ́ ṣe láyé ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run bisimilahi rahman rahim yéésì kí mo bẹ̀rẹ̀ lórúkọ yín bàbá wa wọn ta ni bàbá yín tí wọn jọra wọn ẹni tó bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run àtẹni tó bẹ̀rẹ̀ lórúkọ àwọn bàbá wọn lórúkọ àwọn aláàlálẹ̀ yìí ẹnìkan ẹbọ lásán lásán òkè àpò láti má bẹ̀rẹ̀ bisimilahi rahman rahim ṣé dandan ni ká rahman rahim àbí tá ti bisimilahi òtítọ́ òtítọ́ bisimilahi òtítọ́ ọ̀fẹ́ sálùwàlà bísímìlá ó ti tó ọ̀fẹ́ jẹun bísímìlá ó ti tó àbí òye wa gbogbo ń tọ́ba fẹ́ ṣe bísímìlá ó ti tó pẹ̀sẹ̀ ìdìgbà tó bá ṣe kí ni arrahman arrahim àyàfi táyì kan máa ń bẹ tí ṣeré àti sọ ṣe bísímìláì rahman rahim gbà náà ṣe bẹ́ẹ̀ ó sì dájú pánàbí sallallahu alaihi wa sallam gbogbo òwe tí máa kọ yéésù lọkọ o sẹ́wọ̀n wọ́n sọ pé ọba kọ́ ààfin ńlá tó ní oru pọnpọ́n ni onítò búlọ́ọ̀kù ṣùgbọ́n a sọ pé ọba lọ́kọ́ ààfin àbí bẹ́ẹ̀ kọ́ ni tó gbogbo ńlá káyì sì ti mọ̀ pé ó pàṣẹ pé kí wọ́n ṣe kí ni wọ́n kọ́ ni torí ẹ̀dá bá sọ pé kọ̀wé kọ̀tàkó pé kì í kọ̀wé ìyẹn ni pọ́ pàṣẹ wọn kọ gbogbo òwe tó bá pàṣẹ pé wọn kọ wọn máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kíni bisimilahi rahman rahim ẹ̀yin náà tó bá fẹ́ kọ lẹ́tà ẹ máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ afẹ́sẹ̀wé gbogbo tíra a bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim láti ra awé kan náà ṣe kíni kan bẹ̀rẹ̀ pẹ̀lú kọ bisimilahi ẹ̀ ń gbọ́dọ̀ kí ni a fẹ́ pé kíni kọ kí ọjọ́ ẹ mọ̀rọ̀ pé a máa bọ́ǹbù ẹ̀ pé kí ni ọkọ̀ torí pé tí wọn bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run kò ní lálùbáríkà so ìdí nu tó ṣe jẹ́ pé àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú kíni bisimilahi rahman rahim ẹ̀rí imaamu Bukhari wọ́n bẹ̀rẹ̀ tírà rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim kò sọ̀rọ̀ rẹ̀ kan introduction kí ló fẹ́ ṣe forwarding kò sí bisimilahi rahman rahim ó sì má dìtì wá imaamu Malik bisimilahi rahman rahim ó sì má dìtì wá kálukó sinmi nínú Muwatta so àwa náà. ká kọ́ra bẹ́ẹ̀. àmọ́ ẹni wíwá tí mo wá sọ́dọ̀ yín o mo wá sí àwọn ìpè kàndùkàndù fún yín ni. ọ̀wá ní bisimilayi rahman rahim ọ̀ọ́ sẹ̀rí ọ̀sáràmà gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ burúkú kò gbọ́dọ̀ fi kí bẹ̀rẹ̀ bisimilayi rahman bí ìgbà tó ń fi ọlọ́run ṣe yẹ̀yẹ́ ni ẹ já o bẹ́ẹ̀ náà lórin bẹ́ẹ̀ náà lórin nínú sẹ̀ríà. gbogbo orin kórin wọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bísímìlá ọhún ẹwà ẹ wá wò lónìí àwọn olódò burúkú tí wọn ń kọrin kíní kan fújì kíní kan kíní ó ní àwọn oṣù bìláì nínú ẹsẹ ìdáhàní rẹ jẹmí wọn ti ń lùlù pépépépépépépé bísímìlá ìrà ọfẹ kí alukurani àwọn olódò burúkú tí wọn máa ń kà àwọn màmá bàbá ó sì ti máa jó àwọn ọmọdé tí ò gbọ́n náà ó ti máa jó. wọ́n ń ṣe interview pẹ̀lú olórin kan nu rédíò wọ́n á ní ẹ jọ ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé mo lè mọ̀ pé yín gangan gangan la rí gbé wá ẹ̀rọ kéènì mo ń bí màláìka rọ́láṣí wọ́n wá fẹ́ ṣàlàyé ara rẹ̀ wọ́n á ní àwòsàn bíláyì <laughs> ó tún fún bisimilayi wà lẹ́yìn rẹ̀ ó wá kó òun lágbẹ́jà ń kọ́ lónìí ah! ẹ wà ẹ má ìmọ̀ tó kàǹtù kàǹtù lára tí ò ní rẹ́ni sọ fún àwọn ẹgbẹ́ gbogbo rubbish pẹ̀lú bisimilayi wọn ẹ àmóye gbogbo àtọ́bá sọ pé bísímìlà báyẹn ọ̀rọ̀ mọ́ nǹkan tá a ti parẹ́ ni àmóye kí lọ́ọ́ fẹ́ ṣe ń tiẹ̀ tó sọ pé bísímìlà lápèjúwe ọ̀fẹ́ wọkọ̀ bàtà sọ pé bísímìlà ó túmọ̀ sí pé arkabu bísímìlà mọ̀ ń wọ ọkọ̀ yìí lórúkọ ọlọ́run mo rò pé wa hmm. ìwọ fẹ́ kọ̀wé ó wá sọ pé bísímìlà ìtumọ̀ rẹ̀ ní kíni aktubu bisimilá ló ń kọ̀wé yìí lórúkọ ọlọ́run ọ̀fẹ́ jẹun ọ̀sán pé bisimilá ìtumọ̀ rẹ̀ ní kíni ọ̀kúlú bisimilá mọ̀ ń jẹun lórúkọ ọlọ́run mo rò pé yóò wá yẹn ni pé gbogbo àti ẹ̀ máa ṣe bisimilá ó ti rọ̀ mọ́ ìǹtẹ̀fẹ́sẹ̀ yẹn gangan ìdí nu ta fi sọ pé tọ́wọ́ ajẹ́ pé orin lọ́fẹ́ kọ mo fẹ́ kọrin bísímìlà àbà ọ̀nà òní kọ kọrin ọ̀fẹ́ orin kò sí tọ́lọ̀ ń ṣètọ́ni ló mú wa. tọ́ rahim a sọ yẹn ni olóhàn jù nínú gbogbo orúkọ kò sí orúkọ tó hàn tó kò sí orúkọ tó hàn tó torí wọn ò fi sọ ẹlòmíì ti wá tó bá síwájú gbogbo orúkọ míì tó bá tẹ̀lé nínú àwọn orúkọ ọlọ́run orúkọ ni wọ́n wọ́n sì máa jẹ́ ìròyìn fún Allah. àìpé Allah yẹn nínú tó ròyìn rẹ̀ níbi òní Ar-Rahman wọ́n bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba tó ṣe pò náà ni ọba aláàánú jùlọ àbí ar ọba àjọkẹ́ ayé Ar-Rahim aládìpẹ̀lẹ́ rere tàbí àsàkẹ́ ọ̀run torí pé arahman àti arahim pẹ̀lú pé ọjọ́ kẹ́ gbogbo aláyé yọ kí àwọn kan lọ́run gbogbo àdìsí tó mú wa èyí kan sí pé àwọn bàbá àti tẹ́lẹ̀ náà ń sọ̀sọ́kúsọ torí ẹlòmíràn gbogbo táwọn bàbá àwọn bá sọ ní ọmọ kọ̀ndẹ́m wípé ńgbà tó ń sọ pé arahman ọba àjọkẹ́ ayé arahim ọba àsàkẹ́ ọ̀run náà táwọn bàbá nù ewu ní táwọn bàbá alẹ́ rí tọ́ka sí i pé arahman ọkàrí mọ́mìnì ọkàrí káfíìrì nínú àwọn ṣe sọ yorùbá pé àjọkẹ́ ayé yẹn pé yóò jọ kẹ́ àwọn amọ́mìnì àtàwọn aláìgbàgbọ́ nílé ayé ń lè ṣùgbọ́n arahim yóò kẹ́ àwọn olùgbàgbọ́ òdodo lálùkìyàmà ajẹ́ pé wọ́n sọ pé àṣàkẹ́ ọ̀run kò ní í ṣàkèṣe rí mọ́ wọn o yóò sọ àwọn mọ́mìnì kẹ́ tó bá di lọ́la òkèèyàn ẹnìkan nínú àwọn tí èso mùsùlùmí táwọn ṣe mẹ́ta lọ́kàn ó ní ibi táwọn lọ náà ó ní ẹ̀sọ́ pé àwọn sìn ọlọ́run mẹ́ta ẹ̀yin náà ọlọ́run mẹ́ta lẹ́ ń sìn. aníbáwò ó ní ẹ̀ka bísímìlá àgàbọ̀ bísímìláhi mhm. arahmani mhm. arahim mhm. ó di mélòó ọlọ́run mẹ́ta lẹ́yìn náà ń sìn. Ah tọ́lọ́ ni tọ́lọ́ wọn bọ̀ ọba dídì tan ìmọ́lẹ̀ sí wájú àtiwájú àtẹ̀yìn rẹ̀ ńkọ́ yóò so okùnkùn birimu birimu ni. wa man lam yaj'alillahu lahu nuran fama lahu min nur. ẹni tọ́lọ́ wọn bọ̀ ọba ṣe ìmọ́lẹ̀ fún tó fi máa ríran tani òfin kàárẹ̀ nìkan. lẹ́sìn máa pé gbogbo ẹni tí nǹkan bá ti ṣe yọ̀ọ́sẹ̀ kí nǹkan ṣẹlòmíì náà ni abẹ́ ìfura bẹ́ẹ̀ nínú ìgbésí ayé ẹni tí gẹ́gẹ́ tó wú lọ́rùn rẹ̀ sẹ́wọ̀n kọ́rùn tiẹ̀ ti wú yóò fẹ́ gbé kí kálukú náà sopa kí tìyín náà wú láàrin ìta méjèèjì bàdí tí àná máa ní onímbọ̀ o ó ń gẹ́gẹ́ lọ́rùn onímbọ̀ o ẹ ò bí ṣe rìn gbogbo ẹni tí nǹkan bá ṣe kì í fẹ́ kẹ́lò fẹ́ni yòókù ọ̀bọ ìdí nu tí wọ́n ti pa lóore pé. إذا عمت المصيبة هانت nígbà tí àdánwò bá di kárí ilé tọrọ fún kálé yìí máa fúyẹ́ láti faragbà pé àtẹ̀bí tiẹ̀ náà ló ń gbé kàn àtẹ̀bí tèmi náà ló ń gbé kẹ́kẹ́ ni kí ló rí kí ló ṣe ní tí ò ṣe ọjọ́ gbára ẹ̀dá sọ. àwọn náà pé èèyàn díẹ̀ ló ṣe àwọn ọmọ gbára pamọ́ ni àwọn ń fẹ́ báwọn ti ṣe jẹ́ pọ́lọ́ mẹ́ta làwọn ń sìn wọ́n wá rírọ́ pamọ́ àwọn náà pé mélòó là ń sìn mẹ́ta kì í sì sọ̀rọ̀ tuntun. àwọn káfíìrì mẹ́ka ti sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní muhammadu ní káwọn máa sìn allahu a sì gbọ́ tó ń tún pé arrahmanu ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ àbòsí ó ní àwọn òṣàtàǹsìn kọ̀dá àwọn ọlọ́run pípò sí ọlọ́run kan náà ni ókè. Okay wọ́n sọ pé yà Allahu àmà àmà yà Rahmanu tàtó ní jẹ́ bẹ́ẹ̀. àbí òye wa ọlọ́run bá bá pa wọn lẹ́nu mọ́ kò lè nà Allaha wa nà Rahman ayyamma tad'u falahul asma'ul husna ní Allah àbí ẹ̀pẹ̀ ní ar èyí yòówù tó bá tiẹ̀ wọ́ fi pọ́lọ́ nínú àwọn orúkọ ọlọ́run bí ọba yí ọ tẹ́lẹ̀ kọ́ ọmọ lónìí o tọ́lọ́run làwọn orúkọ tó rẹwà jù àwọn orúkọ tó sì rẹwà jù yún uncountable èsì ninety nine o uncountable wọn ò fún àmọ́ ìyọ̀nká wọn. tọ́ torí àwọn Nasara àwọn náà fẹ́ sọ pé àwa náà ọlọ́run mẹ́ta là ń sìn irọ́ lásán tẹ́lẹ̀ báyìí wa. tẹ́lẹ̀ báyìí wàá mọ̀ ìpè ohun tó dájú òun náà ni pé pípọ orúkọ kò pé kẹni tá à ń fa àwọn orúkọ yẹn pè kọpọ pípọ orúkọ èèyàn kan kọ̀sọ èèyàn kan dèèyàn púpọ̀ torí ẹ, òfin ṣẹ̀ríà sọ ní báàbù tawhid wípé at-ta'addudu ta'addudul asma. la yastalzimu ta'addud al-musamma pípọ̀ orúkọ kò pé kẹ́ni tá a fi pè ní òdeyàn pípọ̀ lórí àmọ́ pẹ́lú mi wà nù anis tó lóko mẹ́fà kódà lómi ní mẹ́rìndínlógún torí pé bàbá rẹ̀ sọ màmá rẹ̀ sọ ìyá ìyá rẹ̀ sọ ìyá bàbá rẹ̀ sọ bàbá bàbá rẹ̀ sọ ìyá bàbá rẹ̀ sọ kálukú sì sọ mẹ́ta mẹ́ta ó ń gan gbogbo ẹ̀ mọ́ àmọ́ tó bá ti dọ́dọ̀ kálukú kálukú ó pè ń tiẹ̀ tó sọ ni sọ wá sórí rẹ̀ di mẹ́ǹdínlógún kò sọ́ọ̀dì torí ẹ̀ tí ọba sọ́ọ̀dì nípa tèèyàn bó ló ṣe wá fẹ́ sọ́ọ̀dì nípa tọ́lọ̀ òun lọ bá olórúkọ pípọ̀ pípọ̀ orúkọ rẹ̀ ńkọ́ kò sì sọ́ọ̀dì ọba tó pọ̀ ṣùgbọ́n kíyèsí o àwa nínú Islam orúkọ tọ́lọ́n bá fi pera rẹ̀ là á máa fi pè o àwọn yìí kan lọ jókòó ká máa rò pé kí ló yẹ ká pe ọlọ́run ó ní mo ronú mo ronú mo ronú títí ìmọ̀ orúkọ tó yẹ ká fún ọ ìwọ gẹ́gẹ́ bí ta ọlọ́run ní kò sọ ń lò kọ sí àwọn owó kọ wá lọ́lọ́ owó kọ tọ́lọ́run fi pera rẹ̀ là máa fi pè ìròyìn tó fi ròyìn ara rẹ̀ là máa fi ròyìn àní máa wíwèé kówèé wíwèé kìnnìkan. arúgbó ọjọ́ ẹgbẹ́ sọkúsọ ìwọ ní ìsìn ìwọ sábà pè ọ lárúgbó sínú rí ó dùn ọwọ́ alọ́lọ́ arúgbó ọjọ́ hmm? wọn á ní ọlọ́run bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ tó ti ń bẹ kí gbogbo ó tó máa bẹ bẹ̀ sọkúsọ ní ọba hìn ọba hìn hìn hìn. sọlọ náà nù nísìsiyìí ń sọ pé ìwà arákùnrin hìn arákùnrin hìn hìn hìn ó pé tá àbọ̀ òun máa ń tọ́ ń sọ subhanallah alálọ́ọ̀jà ẹni tí wọ́n ń tajà wọ́n ti ẹ̀ ni àsáwọn àgbàlagbà ní pèpè wa rajà kálukú sì fàájú mọ́gbà ara tẹ́lẹ̀ ń fún ọ̀nà ọ̀nà tí o tiẹ̀ wúlò tó gbà pé wá sí sí sí pé kìnnì adìẹ lẹ́ lẹ́nu lé ni ọmọ èèyàn tí ọ̀já mọ̀ kankan nù kátó akpọ̀lọ̀ ń tọ́ da wa àwọn àmà pè lóko tí o wúlò àmà pè lóko tí ò da kókó tọ́lọ̀ fi pera rẹ̀ kò bóró kó o orúkọ ọlọ́run sí yorùbá àmọ́ ò sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. torí rẹ̀ ọlọ́run wa ní alhamdulillahi alladhi khalaqa as-samawati wal ard gbogbo ẹ̀yìn tí ọlọ́run ọba nìkan ni gbogbo ẹ̀yìn tí ọlọ́run ọba nìkan ni ẹnìkan ò sí tọ́lẹ́tọ̀ sẹ́yìn ká máa yẹn nìkan kama fa, fan ẹ dákun kí lèèyàn ṣe tó fi lẹ́tọ̀ọ́ sí káyìn ẹ bá ní ro àwọn ẹni tẹ́ ẹ̀ yìn kí ni wọ́n ṣe kí lẹ́yìn rò pé wọ́n ṣe tá ṣe yìn wọ́n kí ni àwọn èèyàn máa ṣe tá à máa fi yìn wọ́n bóyá nìkan bùn wá lówó àbẹ́ ẹ̀kọ́ ni bóyá nìkan ó dipò kan mú ó sì ṣe dáadáa mẹ́ kó tó dipò fi bẹ́ẹ̀ lẹ̀ bóyá nìkan wọn yìí kójú àdọ́dọ̀ rẹ̀ kọ́ sábòsí kìí ṣùgbọ́n kan bọ̀ kan nu rárá ẹ gbogbo ń a ní wọ́n ṣeun táwa fi ń yìn wọn ta ló mú wọn rí ṣe táwa tí ẹyìn yẹn tọ́ sí èèyàn gba pòṣèlú àsìkò tó gba pòṣèlú yẹn wọ́n wá ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ribiribi gẹ́gẹ́ bí àwọn olóṣèlú kan tó ṣe pé ńgbà tí wọ́n rí pò àwọn ọmọ kówó orílẹ̀-èdè wọn ọmọ kówó ìpínlẹ̀ wọn ọmọ kówó ìjọba àbílẹ̀ wọn ọmọ kó lọ ilé máa ṣe sára ní dín wọ́n ṣiṣẹ́ ni àwọn ẹlòmíín wà tó pé wọ́n ti fipò yẹn lẹ̀kẹ́ sọ̀rọ̀ ogún ọdún ṣùgbọ́n gbogbo ọmọ ìlú wọ́n sì tún ṣàdúrà fún wọn dòní títí tí lágbájá sẹ́nu kò yín gẹ́ ilé ẹ̀kọ́ tí lágbájá kọ́ ọ́ lẹ́nu àwọn èèyàn ṣàǹfààní ńbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn míín sì wà tó ṣe é pín tó bá ṣèèṣì gba ẹ̀bá bíi tọ́fíìsì rẹ̀ wà kọjá ńjọ́ kan gbogbo èèyàn ni wọ́n máa sọ ní tòmátì ni wọ́n máa sọ lómi inú ọ̀rá píṣù làwọn lẹ gbàgbé tẹ̀ǹtún padà bọ̀ wá mú bàbá ó lè àwọn ẹni tẹ́ ẹ̀yìn náà wọn ò lẹ́tọ̀ọ́ sí wọn o wọn ò lẹ́tọ̀ọ́ sí kẹ́yìn wọn. torí pé ńgbà tó se ń tó ṣe yẹn kìí owó bàbá rẹ̀ ló fi se. owó wo ló fi se. owó òlu ló fi ṣe ọkàn jẹ́ pé láfíríkà báwa ṣe máa ronú ọ yàtọ̀ wọ́n rí wa mú pọ̀ owó wa iná wọn fi ra abẹ́rẹ́ pé kí wọ́n máa fi gún àwọn ọmọ wa kọjá abẹ́rẹ́ àjẹsára nítorí àwọn àjàkáyé àrùn a tún wá máa yin àwọn tí ń ṣèjọba nù wé ìròyìn wípé ẹ ṣeun o tẹ̀ ń fáwọn ọmọ alábẹ́rẹ́ àjẹsára tẹ́lẹ̀ ńgbà tó ń dupò yun pé ọ̀fẹ́ débẹ̀ kí lọ lọ́mọ ṣe tẹ́lẹ̀ náà náà ṣebí ló ṣiṣẹ́ sí ó ṣiṣẹ́ fún lónìí kí lẹ́yìn yìí sùn kọ́ máa gbowó sùn pé kí ni kọ́ lẹ́tọ̀ọ́ sí áfíríkà náà wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ torí wọ́n ti rí wa mú ẹ̀kọ́ pọ̀ láfíríkà òyìnbó lọ́pọ̀ ẹ̀kọ́ pọ̀ kìí ṣe gbogbo yẹn tí ń sọ òyìnbó ńlọlẹ́kọ̀ọ́ so ìdínú tó ti jẹ́ pé àwọn fẹ́ràn kọ́lá tó máa ń sọ̀rọ̀ education Nàìjíríà ní òyìnbó wọn fẹ́ kí gbogbo èèyàn gbọ́ kìí ṣẹ̀kọ́ ọ̀tọ̀ lẹ́kọ́ ọ̀tọ̀ lòyìnbó òyìnbó kìí ṣẹ̀kọ́ èdè lásán ni ìdínú tó ti jẹ́ pé kìí ṣe gbogbo yẹn tó lọ skul lọ́mẹ̀tọ́ rẹ̀ nítòsí yẹ ká kọ́kọ́ mọ̀ náà nù because ọlọ skul kò lè bá a lajú ni kí á lọ yín yàn sí lórí kó rẹ̀ ṣiṣẹ́ fún ọ yéésì pé tiẹ̀ lóko tó fi ṣiṣẹ́ fún ọ owó ìjọba wọ́n sì tún ṣiṣẹ́ kan wọ́n gbowó mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ń tún yìn wọ́n. sọ gbogbo eléyìí àwọn èèyàn kò sẹ́ni náà tọ́lẹ̀tọ̀ sí káyìn ọlọ́run ọba nìkan lọ́ba tó ṣe kí ni ọbẹ̀ ẹ̀yìn ẹnìkan ní kí ló ń fẹ́ ẹ̀yìn fún dídá tó dá ò tó dá wa sí kò tọ́lọ́run ọba dá wa gbogbo dáadáa ta ní láyé sáà ni tọ́lọ́wọ̀n bá dá wa dáadáa ti gbé ní alùkìyàmà tá a fẹ́ ní ìyẹn àlìjẹ́nà sáwọ̀ ẹ dákun tí èèyàn bá sílé ayé bó ló ti fẹ́ sí àlìjẹ́nà ṣùgbọ́n adúpẹ́ sọ́lọ́run nínú àdéhìí àlìjẹ́nà ò ní kún tiẹ̀ ọlọ́wọ́n wàá dá àwọn ẹ̀dá tuntun fún àlìjẹ́nà táwọn sáyé rí àmọ́ ti dájú pé àwa kọ́ làwọn eléyìí àwa ti sáyé náà kọ́lọ́wọ́n bá wá já rúre ká sọ̀rọ̀ kára àlùjáná wọ̀ turukọ àlùjáná yẹn kò yí sí o ee wàláhì kò yí sí. torí ọlọ́run ọba nìkan ó ní gbogbo ẹ̀yìn tọ́ sí atẹ́gùn tá à ń mi tí wọ́n bá ní àmọ́ àrà sá lè rà á wàlá lè rà o. omi tá à ń mu kọ́lọ́mbà aláàmọ̀ sanwó ẹ̀ tá a lè san a lè san o oyé oòrùn a lè san alihamdulilayi gbogbo ẹ̀yìn tọ́lọ́run ọba ni ẹnìkan á ní alihamudulilayi gbólóyìn ọ wánu súrà púpọ̀ alihamudulilayi fàtúrù sàmáwá tó lọ alihamudulilayi rọbìnrin àlùmí alihamudulilayi alihamudulilayi ọ̀pọ̀ nù àwọn súrà alukur'an kí ló dé tọ́lọ́wọ́n bò fi dá dúró lórí ẹyọ kan a ti mà látara ti fatiha pé gbogbo ẹ̀yìn tọ́lọ́ ní kí ló dé tó tún wà tó tún wà nù àwọn súrà mi alimami Qurtubi dáhùn. wọ́n ní tó fà tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé kì í pọ̀ jù ríran wa létí ká gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n bá ní kò lè pọ̀ ẹlẹ́kejì òní pé gbogbo ibi tọ́lọ́wọ́n bá ti sọ pé alihamudulilayi nǹkan tí máa wá pẹ̀lú rẹ̀ ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ kò síbi méjì tó ti wá pẹ̀lú nǹkan ẹ̀yọ̀kan náà nínú fatiha bó ló ṣe wá alihamudulilayi pé gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n ọba ni ọba wo ọba gbogbo àgbáńlá yìí. nínú suratu Fatir alhamdulillahi Fatiris samawati wal ard gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n ọba ni ọba tó pilẹ̀ ṣẹ̀dá sánmà tilẹ̀ ìpìlẹ̀ ṣẹ̀dá ìyẹn ni kó dáa nígbà tí ò ní nǹkan tá a lè fi wé tẹ́lẹ̀ nǹkan kan síwájú rẹ̀ tọ́jọ́ ó sì tún wá ń bí wípé alhamdulillahi alladhi khalaqa as-samawati wal-ard gbogbo ẹ̀yìn tó lọ́wọ́ ọba ni ọba ó ọba tó dá wọn sánmà àtìlẹ̀ ó dá wọn sánmà àtìlẹ̀ ọ̀rọ̀ tó kó sínú tún yàtọ̀ sí ó pilẹ̀ ṣẹ̀dá rẹ̀ tó gbogbo ẹ̀ ó yàtọ̀ síra wọn. tó ọlọ́wọ́n ọba ó ń sọ nípa pé gbogbo ẹ̀yìn tó ń ní ó sì ń fi ń rọ̀ sára àwọn nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ kí ìwọ tí ọlọ́run ọba ń bá sọ̀rọ̀ kó lè bá a máa ṣe làákàyè sáwọn nǹkan tọ́lọ́run ọba ń ṣe àwọn gbólóhùn yìí rọ̀ sí kí ìwọ náà ó lè bá a máa tara wọn dúpẹ́ fọlọ́n pé dandan a gbọ́dọ̀ dúpẹ́ fọlọ́n ṣé tá a bá wò pò ní ọba gbogbo àgbáńlá yìí kò tó dúpẹ́ fún ṣé tá a bá wò pò ló pilẹ̀ ṣẹ̀dá sánmà tilẹ̀ kò tó dúpẹ́ fún ṣé tá a bá wò pò ló àti irú rẹ̀ àti irú rẹ̀ àti irú ni tó wá ìròyìn ní níbo ti ni ike gbogbo ẹ̀yìn tọ́lọ́ ni ṣùgbọ́n àṣẹ ni pé ẹ fi gbogbo ẹ̀yìn fọlọ̀ ẹ máa fi gbogbo ẹ̀yìn fọlọ̀ ló ṣe wá nínú àdìsá nàbẹ muhammed sallallahu alayhi wa sallam ike tọ́lọ́ ọba tọ́ba lọ fún ẹnìkan nílé ayé bí ha. gbogbo ilé ayé tọ́lọ́ tó bá darí rẹ̀ lọ sọ́dọ̀ èèyàn kan. ثم قال الحمد لله lẹ́yìn náà tó lu àríwá sọ pé alhamdulillah ẹ wo gbólóńgbò sí ma anábì ní kò bá lóore fún ju gbogbo ilé ayé tọ́lọ̀ ń fún lọ. rẹ̀ gbólóńgbò yẹn gbọ́dọ̀ pẹ́ sẹ́nu àjàmá alhamdulillah gbogbo kùtà bá wà kápọ̀ ní gbólóhùn alhamdulillah pàdúpẹ́ sọlọ. ṣùgbọ́n gbà a lè wà ń pò tó burú o ipò pàǹjìyà ipò pé gbogbo nǹkan ò sí kò lọ déédé ipò pa wà nù pọ́njú a máa sọ pé alhamdulillahi ala kulli hal wa a'udhu billahi min ahwali ahli an-nar mo dúpẹ́ sọ́lọ́ o mo fi gbogbo ẹ̀yìn sọ́lọ́ ní gbogbo kò tí mo bá bára mi o ṣùgbọ́n mo sáàdì rẹ̀ níbi kí ipò tèmi kọ́ dàbí tàwọn ọmọ náà mo sáàdì rẹ̀ kọ́ má jẹ́ kí condition ti ń bara mi kọ́ dàbí ti àwọn ọmọ aná. الحمد لله الذي خلق السماوات والأرض gbogbo ẹ̀yìn tí Ọlọ́run ọba ni ọba tó ṣe é pé òun náà ló ṣẹ̀dá àwọn sánmà tilẹ̀ ó àwọn láì jẹ́ pé bùkátà ẹnìkankan ẹ wò bí sánmà ti ṣe tó sánmà ẹyọ kan àti ilé débẹ̀ léyìí tó súnmọ́ wa ó tún wá ní khalaqa samawati jamu jamu qilla ó ń fi hàn pé wọ́n pọ̀ àmọ́ pípọ̀ wọn pípọ̀ tí wọ́n pọ̀ jù ni méje péré náà ni àmọ́ àti ilé dé jìtá alákọ̀ọ́kọ́ dọ̀jọ́ gbogbo rọ́kẹ́tì tá a ṣe àti ilé dé sánmà alákọ̀ọ́kọ́ ọwọ́ adá sánmà yìí bí sánmà ti ṣe tó kò sẹ́nìkan nu atótó láti kọ́lé kan láì nídìí materials ìdínà tí sìmẹ́ǹtì fi ń gbówó lórí tí fi ń gbówó lórí lójoojúmọ́ táwọn àsọ̀wọ́ ilé ìpẹ̀ tí wọ́n fi ń ṣèpàdé lójoojúmọ́ á fowó kun ni àwọn onípaànù kan lé wọ́n ń fowó kun àwọn eléso wọ́n ń fowó kun torí pé a lè láì kó bùkátà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn òṣìṣẹ́ àwọn náà ń fowó kówó ṣẹ́ owó òjọ́ láti gbà tó ti wà lẹ́gbẹ̀rún kan wọ́n tún lẹ́gbẹ̀rún kan àbọ̀ làwọn máa gbà láwọn bíríkìlẹ́yà ó tún ya wọ́n tún lẹ́gbẹ̀rún méjì ní bí ọba tí ọlọ́run òṣìṣẹ́ rẹ̀ torí wọ́n ti mọ̀ pé àlè dálé kọ́ láì jẹ́ pàpè wọn bẹ́ẹ̀ náà làwọn ọ̀kanlé àwọn náà fowó kun ìgbà tí àwọn ọ̀gán ti ń malé tí wọ́n fowó kun àwọn ọ̀gá tí ń kanlé wọ́n fowó kówó òjọ wọn àwọn lébùrà ń kọ́ tí ń bá wọn rú pọnpọ́n àtàwọn ẹni tí ń bá wọn náwó ọ̀pá kó tí ń bá wọn náwó ọ̀pá nù àwọn náà láwọn fowó kún tàwọn bẹ́ẹ̀ ti ṣe ṣe tẹ́ fowó kún tàwọn ọ̀gá ẹ fowó kún tàwọn ọmọ ọ̀dọ̀ subhanallah torí pé àlè lè ṣe láì rí wọn ṣùgbọ́n ìyẹn wo sẹ́mà eléyìí tí ọlọ́run ọba wa tọ́sẹ̀dá ọ̀sẹ̀dá rẹ̀ ṣáájú kó tó dá nǹkan kan ọ̀sẹ̀dá rẹ̀ ṣáájú kó tó dá nǹkan kan á ń bọ̀sibọ́sí ipò páwọn kan àwọn ẹnìkan àwọn kọ̀ǹtráktọ̀ kan Julius Berger kan RCC kan Setraco kan àwọn ni wọ́n bọ́ lọ kọ́ kíni pé kíni ẹ̀yin ò rí ìtàn Julius Berger kan.

àìmọye lábújá tí wọn ò tí ì kọ́ tán ti ń pààyàn àwọn ìlú ńlá wa náà sì nu tó yẹ kí àwọn ẹnjìníà fún òṣìṣẹ́ agbárí sí àtòkọ́ àwọn àtọ́yẹ pé tọ́ ó ti kọ́lé tán gan-an tó ẹnjìníà ò ní gbàgbé àwọn àti wàá gbé dókítà wọn àkọsílẹ̀ stop work by order <laughs> so ibi tí ó jẹ́ pé kò tó bẹ̀rẹ̀ sẹ́ order ni nílé tí ń wó yìí o wọ́n ní sìmẹ́ǹtì ò dùn no sìmẹ́ǹtì dùn òjò rọ̀ ń gbà náà irin ò ẹ ẹ ok kí làwọn materials tọ́lọ̀ fi ṣẹ̀dá sánmà ẹ kẹ́ ti study débẹ̀ o sá torí àgbà àmọ́ yìí náà lè fẹ́ kọ́lé bẹ́ẹ̀ <laughs> allah gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n bá ní ọba tó ṣẹ̀dá sánmà sánmà ìbò ti ṣe fẹ̀ tó. àti ìrìn débi kan pé ọ́ adúpẹ́ fọlọ́ àríbi tó pin sí kò ní ṣẹlẹ̀ a ti ìrìn débi kan pé ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó ti ṣàyàmbì ọjọ́ ń pẹ́ Allah àti tí ìrìn lábẹ́ sánmà yìí rí kádébì kan pé òkú tó mú lọ́ọ̀nì ẹ mọ́ṣáláṣí bó ṣe mọ òkú tá a ṣe pé àyíbá ti ẹ̀fẹ́ la hawla wala quwwata illa billah ìwà àwòsánmà kò sí tó dì mú àwa kún mọ́ ẹ̀ wò ó tẹ́lá kọ́lé tó dáa ní ìsìn àṣẹ gbogbo sílẹ̀ àṣẹ gbogbo ẹ̀ àtún wá rí i pé ah, irú sílẹ̀ mi tún ti jáde o sílẹ̀ ń rọ́bà ni tó bá kù ńlá ṣe kò bá tún dáa ju o sá àtún lè wò sùsùn jọ kan pé ẹ̀dàkùn ẹ̀ka àwọn ilé ìkó ẹ̀ka kó ẹ̀ka kó àwọn èèyàn kan pé kí ló dé náà náà kò sí nǹkan kan asáfẹ́ pààrọ̀ rẹ̀ náà. páànù ńkọ́ majority ń dógùn wọ́n tún ti wá gbé kan dé nìsí tàgbẹ̀ lójú yòyò ni kọ́lọ̀ ni lóríṣiríṣi sẹ́mi kí wọ́n ń ká mi wọ́n ń pààrọ̀ rẹ̀ ẹ dákun sẹ́mà ẹ rò ó láti ìjọ́ tó lọ́n ti da ṣé kò kí wọ́n rì ní òun náà ẹ rà ní ìní sẹ́mà lójoojúmọ́ ojoojúmọ́ ìní bẹ́ẹ̀ tuntun rẹ̀ bọ́lọ̀ ti ṣe da Allahu akbar ọba tó dá sọmọ yìí kí wọ́n á ṣe pé ẹnìkan àwọn ó kìí ṣe bátẹ́gùn náà ni à kìí ṣàtẹ́gùn lásán o kìí ṣàtẹ́gùn lásán o àwọn ẹ̀dá ọlọ́run kúnú ẹ̀ ẹ̀mọ̀kọ́ ànábi sallallahu alaihi wasallam ọlọ́run gbégun sọmọ by the time tó dé sọmọ ó ní sọmọ ń gbin kìnkìnkìnkìnkìn bí ìgbà tó fẹ́ já ó lọ tọ́kọ gbin kò sí àyè ibi tá a lè kí ọmọ ká mẹ́rin báyìí bọ̀ nù sọmọ àti kọjá pé màláìka ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ètò wa ń dùn ètò wa ń rúkú ètò wa níforí kanlẹ̀ kálukú ń sàfọ̀mọ́ fọlọ́. Baitul Ma'mur ìmẹ̀ ń sàmàlẹ́ ayé ó dàbí kàábà lókè pẹ̀lú. màlẹ́kà tí ń wọbẹ̀ lójúmọ́ kan ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màlẹ́kà ní seventy thousand gbogbo ẹni tó bá sì wọbẹ̀ kò tún ní wọbẹ̀ mẹ́tẹ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù. وما يعلم جنود ربك إلا هو sẹ́ni تم mọ iye nǹkan àwọn ọmọ ogun ọlọ́run ọba rẹ̀ àti pé tani àti tani àti tani níbẹ̀ nínú àwọn ọmọ ogun náà àfọlọ́. torí ẹ̀bí sàmàṣì wà kéésì pé bóyá ibìkan gbàǹdùkú kan pé létán kan kọ́ tí ni gbé bẹ̀ pé kíni. sòbẹ́ ń sàmà kò sì tún já lẹ́yìn sàmà alákọ̀ọ́kọ́ lọ́kàn lẹ́ẹ̀kejì lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì lọ́kàn lẹ́ẹ̀kẹta anábì wa ń sọ rúurìn tí ń bẹ láàrin ilẹ̀ sí sánmà ilé ayé ìrìn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years ìní ń bẹ láàrin ilẹ̀ sí sánmà náà ni rọ́kẹ̀tì ò tí ì débẹ̀ and it can láàrin sánmà kìíní sẹ́kejì náà irú rìn bẹ́ẹ̀ láàrin ẹlẹ́kejì sẹ́lẹ̀kẹta irú rìn bẹ́ẹ̀ anábì wa sọ pé ìpọn tí sánmọ̀ kọ̀ọ̀kan tún ní irú rìn bẹ́ẹ̀ fifty thousand years ìpọn sánmọ̀ kọ̀ọ̀kan. ìpọn fìlà lórí bó ṣe rí so ìpọn sánmọ̀ kọ̀ọ̀kan tó ní ìrìn fifty thousand years ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn alágbèrè ilé ayé wọn bá ti máa múra Amẹ́ríkà pé kìnnì kan kún kìnnì kan Rambo àbí wọ́n ti pè Apollo báwọn gbéra lọ́bẹ̀ ẹ mars wọn ò tí ì rí nǹkan kan mú lọ yóò kọ́kọ́ ṣe iye oṣù kan náà tí ò ní tí ti ń ṣe náà yóò kọ́kọ́ rìn lọ yóò máa ya fọ́tò ránṣẹ́ pèsè yìí ó lè gbé bẹ́ẹ̀ kí ni ilẹ̀ gan mélòó la ti gbé tán bàbá la ti gbé nulẹ̀ irọ́ lásán ẹ wọ́n fẹ́ possibility pé sómi ń Ah, ah. torí ẹ ọlọ́run ọba tó dá àwọn sánmà yìí ẹ dákun só tó fẹ̀yìn fún àbí ò tó fẹ̀yìn fún ẹnìkan ní níjọ́ tọ́lọ́run bá bá ṣe tó ń bá láǹfààní àti gun bàálù òun ó sì rí kóun sí wíńdò òun fọ ọkà sánmà bá kọ́ mọ pé ọkọ̀ bíi rélùwé ọkọjá wọ̀rùkù sánmà ọkọjá bó ṣe ń gbé torí ètò ìrìnnà atẹ́gùn yìí atẹ́gùn tó rìn kí tó ṣe sánmà òkè lásán ni torí àdúpẹ́ fọlọ́run ọba tó dá àwọn sánmà tí nǹkan máa ju agbára ọpọlọ èèyàn lọ gan yẹ kí èèyàn sọ̀rọ̀ ẹ̀dá wàlẹ́ ọ̀dọ̀ agbára ọpọlọ èèyàn lọ ṣé nǹkan yẹn dára rẹ̀ ni kò dára rẹ̀ lápèjúwe láàrin ìlú yín. kálukú kó ronú pa ọmụma rẹ̀ ọmọ tó wà láàrin ìlú bóyá wà gbàǹdókò ni bóyá roundabout ni kí ló tó wá mọ́ gbogbo tó wà bẹ́ẹ̀ wọ́n ti gbé kó wọ́n wá kó àfin jìnrìnjìnrìn kan sí àárín ìlú yẹn ọjẹ àgbékà lọ́nà àgbékà lọ́nà àgbékà ọgọrùn méjì láàrin òru kan kó tó di pé ẹ tí gbogbo abadé bẹ kí náà máa wí akọkọ máa kọ ààyìn ta ló ṣe léyìí ta ló ṣe léyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé àní pé bó lè léyìí ṣe ṣe rẹ̀ níta máa wí ni pé ta gbogbo onílàkà ẹ̀ ti mọ̀ pé nǹkan ìdára rẹ̀ ṣe ẹnìkan náà ni ó ṣe kẹ́ bó ṣe jẹ́ pé ńgbà tá à ń lọ sọ́nà oko lọ́nà ìgbà tá a máa ń padà àbọ̀ ti kó a ní ha ẹrù ọlọ́run kan sì kó ọlọ́run san lẹ́sàn-án rẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni torí gbé olè dára rẹ̀ kó olè dára rẹ̀ yá kó n sọmọ sí wa dára rẹ̀ dá ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ wípé ti pè wípé nature náà gbogbo ẹ̀ kò ní da fún nature náà nature tó da nature tó náà wá kò ní dáa fún na. náà àwọn kèsèrí wọn máa fẹ́ kí gbogbo yẹn náà di kèsèrí ni nǹkan kan ò lè dára rẹ̀ sí láì jẹ́ pọ́ lẹ́nìkan tí ń ṣe nítorí pé ni tí ń jó lórí omi ẹni tí ń lù fún kọ́ ìbẹ̀ lábẹ́ omi torí pé nǹkan kan náà ni máa mú kí nǹkan kan ṣẹlẹ̀ sọ́mọ́ alẹ́ tó bó ṣe tó yìí kọ́ wa sọ pé kò sẹ́ni tó dáa. ìdínú àwọn káfíìrì gan bí àwọn amẹ́ríkà àwọn owó tuntun wọn kọ sáré wọn pé in God we trust kó tilẹ̀ jẹ́ pé wọn àmọ́ tí nǹkan bá jọ pọlọlọ èèyàn sọ̀rẹ́ndà èèyàn sọ̀rẹ́ndà tọba wo sẹ́mà bó ṣe wà ọ̀fẹ̀yìn fọlọ ó sì ní fẹ̀yìn fún nǹkan sọlọ. ilẹ̀ ilẹ̀ tá wà lórí rẹ̀ yìí níbo ló sì ti bẹ̀rẹ̀ nínú geography àwọn náà sọ pé ilẹ̀ wà spherical yẹn ni pé ó wà rogodo kò wá wà rogodo tán ibìkan tóbi ju ibìkan lọ ó dàbí ẹyin eléyìí tó túmọ̀ sí pé lórí ilẹ̀ tá a máa rìn lọ tá a bá keep to a direction tá a sì ń gba a straight line ibi tá a ti kú náà látún fábọ̀ sí ń gbọ̀ báyà. kìnnì kan travel all over the world irọ́ lásán. torí pé ńgbà tí wọ́n ń ṣèwádìí wọn ò nílẹ̀ wà wọ́n rí i pé ibi táwọn ti kú náà làwọn tún padà sí. ló túmọ̀ sí pé ilẹ̀ ọwọ́ àrògbòdo ìdí nu tó fi ní mọ bó ti bẹ̀rẹ̀ ibo ló ṣe kí ni ibo ló parí sí ọlọ́run á sọ fún anú alukur'an wípé afala yanzuruna ila al-ibili kayfa khuliqat wa ila as-sama'i kayfa rufi'at wa ila al-jibali kayfa nusibat wa ila al-ardi kayfa sutihat. ẹ rí lẹ́ni báwo lọ́lọ́run ṣe tẹ pẹrẹsẹ àwọn kan wá ní pẹrẹsẹ nílẹ̀ kìí ṣe rogodo èwo lẹ́mú ṣé pẹrẹsẹ ni àbí rogodo kí ló dé tẹ̀ fi pẹrẹsiláìsì ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ok ọlọ́run ni wal arda ba'da dhalika dahaha ilẹ̀ lẹ́yìn ìgbà náà àṣẹ onírogodo. tọ́takura hàn kọ́takura hàn wọ́n nítorí tí ọba rogodo kọ̀ọ̀bá ti pẹrẹsẹ̀ mo rò pé yé wa wọ́n ní tí ọba rogodo kọba ti pẹrẹsẹ torí kọba tán síbi kanjọ kan bí ẹni tẹtẹ yìí kì í ṣe pẹrẹsẹ lélẹyìn torí ọ̀tá bàbá ti tọdọkùn ọ̀tá nù kọ pẹrẹsẹ ṣùgbọ́n ilẹ̀ pẹrẹsẹ ló ń tó ọba lọ títí títí ibi tó ti bẹ̀rẹ̀ náà ló tún bára rẹ̀ tó ìtumọ̀ pípẹrẹsẹ rẹ̀ nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé tó ọba wa wò bí lọ́ọ́ ṣe wà ẹwà wa tó dá sí lórí sáà ń palẹ́rù sáǹdẹ̀rù sáǹdẹ̀rù palẹ̀ abẹ̀dẹ̀ a ọlọ́run bá wa ga ibẹ̀ lóní ká máa gbé ká tó kú ká máa gbókè rẹ̀ ó tún ṣe nílé fún wa lẹ́yìn ìgbà tá a bá kú kún kó wa sínú ẹ̀ ẹ dákun tó a bá wo ìdẹ̀ra tí ń bẹ lára alẹ̀ bọ́lọ̀ ti ṣe dá àtàwa tó kó dà sórí ẹ̀ bó ṣe jẹ́ lé fún wa ahya wa amwata nígbà tá a wà lábẹ́ mi àti lẹ́yìn ìgbà tá a bá kú ilé wa nílẹ̀. ṣé ọba yìí ó tó fẹ̀yìn fún àbí ó tó fẹ̀yìn fún ọ̀la ó tó fẹ̀yìn fún. ẹ wo bá ń ṣe ń gborí ilẹ̀ tọrọ wa lọ́rùn ọlọ́run bò jẹ́ kí ilẹ̀ ọ̀dà wa nù torí pé tí ilẹ̀ bá wà báyìí tó dorí kodò wàhálà àgbèdè bẹ́ẹ̀. ẹ wọ àwọn àlù kan tẹ́ pé ilẹ̀ tiwọn gbogbo lé ìdẹnu báyìí ní látòkè ní tí síbẹ̀síbẹ̀ ó tún rọrùn bí lọ́kọjá ẹ̀rì tí wọ́n kọ́lé sáwọn orí òkè tí gbogbo ẹ̀ tó tó ságbọ́n sálẹ̀ kíbílà wọn ní sálẹ̀ wọ́n kọ́yìn sókè gbogbo eléyìí náà ọ̀rọ̀ọ̀rùn ọ̀rọ̀ọ̀rùn bákan náà orí ilẹ̀ tá à ń gbé yìí ẹ wá dúró arísìkì tọ́lọ̀ ń kó síbẹ̀ fún wa kì bá a má jẹ arísìkì. a máa jà sórí a máa jà sílẹ̀ tí ọba já rìsìkì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sùn torí ilẹ̀ kì í sáré rìsìkì lẹ para yín lágboolé yín tí gbogbo olé sọ́tán torí ilẹ̀ ẹsẹ̀ márùn sẹ́sẹ̀ mẹ́wàá gbogbo èèyàn sì rún tí ìbá rìsìkì ẹ̀ máa para yín kò túmọ̀ sí pé rìsìkì kẹ́yìn náà múra kẹ́ para yín o ìtumọ̀ rẹ̀ eléyìí orí wọn ò pé o. ni wọ́n ṣe ń para wọn nítorí tí ò ní nítorí tí ó tàn. bákan náà ẹ wo iye arzikì tọ́lọ̀ ń kó sórí ilẹ̀ irúgbìn lóríṣiríṣiríṣiríṣi tọ́lọ̀ ń mú jáde fún wa láti inú ilẹ̀. ẹ dákun tí yẹn bá wo gbogbo ilé ó tó dúpẹ́ sọ́lọ́ àbí òtò ẹ wo omi ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló ń bára wọn jà lónìí nítorí odò odò tó ń sàn Allah èyí táyì ń ti mú ti ń pọ̀ ju nítorí ẹ̀kẹ́ mú lọ ẹsẹ̀ kò ń gbé ọ̀pọ̀ àwa kú ni gẹ́gẹ́ bí ogun tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ nísìn láàrin Egypt àti Ethiopia torí Ethiopia ńlọ̀kan nínú àwọn Nile méjèèjì ló ti ń sun àwọn wá láwọn ọmọ jàǹfààní omi àwọn tó àwọn ọ̀jẹ́ tó èyí táwọn ti ń sàn gbàlú wọn jẹ bí àwọn Sudan àti Egypt tòrọ àwọn wà kọ dáàmù kan dáàmù kan tí èèyàn gbọ́rù rẹ̀ rí especially láfíríkà yìí ni wọ́n ti ń kọ́ lọ́lọ́ báyìí Egypt wọ́n ti ń bá wọn sọ lẹ́rọ̀ ẹ dákun ẹ òǹgbẹ wà àwọn kan dáhùn lọ́gbà bọ́kọ̀ ọkọ̀ kájagun o torí kò sómi kò ṣiṣẹ́ ni subhanallah ẹ àtẹni tí ń gbàlú àtẹni tí ń nítorí pé tí wọ́n bá sọ pé ìlú rẹ̀ ló ti ń sun bí river niger ẹni tí river niger ń sun gbàlú rẹ̀ wà lóhùn ní jẹ́kọ́sàn títí kó fi wá dé niger delta nàìjíríà ń bí sẹ́wọ̀n kí n tan ara rẹ̀ jẹ ni torí pé tí omi bá mọ́ lu wọn kí ló máa ṣẹlẹ̀ gbogbo wọn ni ó di tàn ọ̀hún àwùyọ̀ wa ni ẹ̀yin ti ń sàn lọ bá ẹ̀ ń gbájú wa lọ ẹjọ́ mọ́ lu yín kẹ́ kú torí ẹ̀ nígbà tí ìyá Ismail aleyhi salam tó mi zamzam yọ tó wọn sọ pé zam zam zam zam zam zam kójọ mọ́sàn kójọ mọ́sàn lọ kójọ mọ́sàn lọ ìtumọ̀ zamzam nù ojú kan náà ni ó dúró sí ọgbọ́dọ̀ sàn a ànábì ní ọlọ́nkọ́ kẹ ìyá yẹn ọba ti mọ̀ kójọ ọmọ sàn yàní ọ̀rọ̀ tọ́lọ̀ fi sí lẹ́nu ó àṣẹ níyàwó omi ń sun òun náà nísìn ké pé kò sómi ọmọ ń pariwo ọmọ ń sunkún ń wo mi ká kó tó dé ọmọ ti ṣẹ̀ṣẹ̀ jálẹ̀ bó ṣe ṣẹ̀ṣẹ̀ jálẹ̀ omi sẹ̀yọ ni bó ṣe dé gbé ọmọ rẹ̀ kó nù omi ni ìwọ́n ń sọ lẹ́ni tí ń ṣàdúrà pé zẹ́m zẹ́m zẹ́m zẹ́m ojú kan náà ni o dúró sí mọ́sàn ló fi domi zẹ́m zẹ́m lónìí anabi sallallahu alaihi wasallam ni kò bá ti mọ̀ sọ bẹ́ẹ̀ kó jẹ́ ọmọ àṣà sẹ́mi kìtì máa ń sàn orí pọ̀ ń bẹ̀ ju kó dúró lójú kan náà gbogbo àyíká rẹ̀ gbogbo egbegbe rẹ̀ ó di ilẹ̀ ọlọ́ra omi ọmọ wa ṣe àwọn èèyàn láǹfààní tayọ kó wà lójú kan náà lọ torí ẹ̀ eléyìí fi hàn wá pé omi nínú àrísìkí nù ṣètẹ bá wọlé náà kò tó dúpẹ́ sọ́nà ní ti ń bẹ nù lẹ́ńkọ́ petrol gold silver diamond gbogbo nǹkan tó ń pété ọba gbọ́ lásán yìí wọ́n ti ta sékè sí kí wọ́n kó dàálẹ̀ mẹ́wọ́n. la hawla wala quwwata illa àwọn olùmọ́ni kí ló dé tó ti jẹ́ pé àárín jìnnà ká tó rà wọn kan wọ́n ní torí pé wọ́n wọ́n ni torí tí wọ́n bá wà lókè á ti torí rẹ̀ para wa tán bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ní ìsìn wọn sọ kan ń òkúta kan ń lárólú ẹlòmíì ọgbà rólú rí o òkúta kan bẹ lárólú àwọn ará rólú wọn ò tí ì fura mọ kókúta olówó iyebíye ni bí ẹ bá ti lọ ọbẹ àwọn ará okókú ni wọn ti bùn wọn ní aṣọ ọgàn méjì méjì ẹ dákun ẹmúni débẹ̀ wọn mú wọn tún ní ẹkọ tirẹlà ọgbà sá máa kú ìdọ̀tí láti kò jẹ arókò dá kò jẹ arókò mo rò pé títí ìjọ o táwọn ní ìmọ̀ pọ̀ owó ni yóò di ti kálukú para wọn sí i àwọn ará ronú wọn lọ wá ìmọ̀ kò dúró gbẹ́jọ́ mọ́tò kún tó gbọ́dọ̀ kọjá gbérí àìmọ̀ kódà kí wọ́n mọ́tì mọ́jà tí wọ́n ti máa tà bẹ́ẹ̀ lọ́lọ́run dá mọ ènìyàn lọ́sàá ló ti jẹ́ pé gbogbo àrísìkí tọ́ wọn ẹ̀rì pé jìnnà kìí ṣe gbogbo èèyàn ló lè ṣe sùúrù láti wá débi tọ́ wà iná lọ́sàá ló fi jẹ́ pé tí wọ́n bá lọ wá àwọn tí wọ́n bá ń ṣe máìnì yẹn tí wọ́n kó àwọn àlùmáàní ilẹ̀ yẹn ẹ rí i pé wọ́n lè pé yàn three hundred wọ́n ti wà nù lẹ̀ ilẹ̀ kan ìyá mọ́ wọn ni ilẹ̀ pàdé mọ́ wọn àwọn bá dìtà ok èèyàn ọgọ́rùn-ún mẹ́ta kú bẹ́ẹ̀ sáwà míì náà tún lọ pẹ̀lú ògo ọlọ́run lọ́la èèyàn ẹgbẹ̀rún mẹ́ta náà tún ti kàm àwa náà ń lọ bẹ́ẹ̀ wàláì <laughs> tó ń ti pín wọ́n rí pé ikú ni sá èsì pé ọkàn yàn lọ́rùn lásán yọkàn yàn lẹ́sẹ̀ wọ́n gbó kọ́dà òkú ẹlòmíì wọn èrì máa. sàárè tí wọn nu jíjọ so ẹ wá wo àwọn àrísìkì tọ́lọ̀ wọn bá kó sínú ọ̀lẹ̀ ẹ̀dá bá wo gbogbo ẹ̀ ó tó fẹ̀yìn fọlọ́ àbí ó tó fẹ̀yìn fọlọ́ ó tó fẹ̀yìn fọlọ́ ẹ̀yin náà rìn jáde mànà èèyàn ní mọ bí ilẹ̀ ọlọ́run bá ti ṣe kún àwọn àmì tó téèyàn bá ti kó nínú bí tá a wà yìí àmọ́ bẹ̀ tán àmọ́ bí tá a wà tán títí tá a fi lọ ibi tó jìnnà ibi tó jìnnà wàláhì èèyàn ní mọ́gbà tí wọ́n máa fẹ̀yìn fọlọ́ títí àwọn àpáta lẹ fẹ́ sọ ni àwọn àpáta ti ń bẹ lókè èpè omi ìtọ́dà bí ìgbà tó ṣe pé àwọn tani àti tani àti tani ló tò wọ́n báyìí Allah ọlọ́wọ̀rán jọ́ọ̀sì orí àpáta ńlá etí òtó wà lókè rẹ̀ etí òtún tó lé wà lókè rẹ̀ etí òtún tó lè wà lókè rẹ̀ ọ̀kan wá wà lókè bí ìgbà tí wọ́n lé. wọ́n lé àlùbọ́sà pé ètò tóbi o ètò pọ́ọ́lì o ètò tún pọ́ọ́lì o rondo ẹ dákúta ló ṣe gbogbo eléyìí Allahu Rabbul Alamin. tẹ́bá tún dé àwọn bòmíì bí àwọn eré àkàn ní Sudan wọ́n pa àwọn ibìkan Kurtala ẹ wá wo òkúta wọ́n ṣe tó tó tó tó tó tó tó tó tó tó tó lẹ́sẹsẹ lẹ́sẹsẹ lẹ́sẹsẹ títí dókè rẹ́gẹ́dẹ́ tí gbogbo ẹ̀ sì dorí sí kanáà ẹ dákúta ló ṣe léyìn. ọlọ́run ló ṣe kìí ṣe nature kọ ni tó gbogbo eléyìí báyìí ẹ wodò ẹ wodò tọ́lọ̀ ń dá ebórí ilẹ̀ náà ni ara ilẹ̀ náà ni lẹ́kọ̀ọ́ wa mẹ́wọ́ máa bọ̀ máa bọ̀ láti àwọn yẹn third mainland yẹn kọ́ tó kọ́ sí kódà bó dorí ahùn òní mọ́gbà tó mọ̀ sẹ́yìn sọ́lọ́ ẹ̀hẹ́ ẹ̀dá kan tún nínú ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ dá torí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe rìn sí bẹ́ẹ̀ lèyún sẹ́yìn sọ́lọ́ ọba sí torí ẹ̀ gbogbo ẹ̀yìn tọ́lọ́ ọba ni ọba tó délé waja'ala adh-dhulumati wan-nur ọba tó tún dá àwọn òkùnkùn àti ìmálẹ̀ wọ́n ní ọlọ́run ọba sọ pé òun dá àwọn òkùnkùn nítorí pé àwọn òkùnkùn gbogbo ọ̀dà wọ́n sì pọ̀ àwọn òkùnkùn ọ̀dà wọ́n sì pọ̀ òkùnkùn tọ́jú àtòdìjẹ́ ìmálẹ̀ sọ́dà kọ́dà òkùnkùn tọ́jú àtòdìjẹ́ ìgbàgbọ́ òdodo sọ́dà kọ́dà òkùnkùn tọ́jú àtòdìjẹ́ ìmà sọ́dà kọ́dà gbogbo òkùnkùn kò sí ìtọ́dà òkùnkùn kórí ó dúdú òkùnkùn ká má ríran sọ́dà kọ́dà torí ẹ̀kọ́ làwọn bá ní sọ òkùnkùn wa di ìmọ́lẹ̀ nàìjíríà ni wọ́n kàn sọ gbogbo èèyàn sókùnkùn ni bẹ́ẹ̀ bá rí náà lé ẹnìkan kí ẹ mọ̀ pé ẹ̀rọ ni ẹ̀rọ lọ́wọ́ dapo sí orówó rà orówó dapo sí ariwo kún mọ̀ tún ní jẹ́ wọ́n gbádùn. kò síná nínú ilé kátó kójú ọ̀nà táwọn èèyàn ń gbà ó mú kí wàá kọ́ pọ̀ ó mú káwọn àṣebàjẹ́ pọ̀ láwùjọ torí tí màálẹ̀ bá wà ìka ó dínkù inú òkùnkùn wọn ti ṣèkà ní gbogbo oríkìbí láyé kò sí màálẹ̀ ẹ gbogbo àwọn ẹ wọ́n ti pè gbogbo ojúdò gbogbo ojúdò láwọn ìlú kọ̀ọ̀kan tí ọmọ ọrùn gbẹ́ nítorí wọ́n fẹ́ yàgbẹ́ bẹ̀ lálẹ́ ṣé yọ tán náà bẹ̀ àbí yọ paná pékin <laughs> torí pé òkùnkùn náà nì ìbáṣepọ̀ àníjọba tó faná sí gbogbo ojú títí lọ gbogbo ojúdò ń kò ní sí gbẹ̀ǹbẹ̀ láàyè torí ẹnìkan ò sí tí ọlọ́yọ ṣòkòtò máa yàgbẹ́ lọ́sàn-án tẹ́lẹ̀ náà bí ìmọ̀lẹ̀ bá sì wà bí ọ̀sán lòrú rí. ẹ taniya kẹ ẹ tó wí jálè o ti kó sókòtò má pè di eléyìí gbogbo ọlọ́run ló da gbogbo òkùnkùn náà wan nur ìgbà tó wá sọ nípa àmálẹ̀ ẹyọkan ló pè kò pé ní púpọ̀ kò pé ní nítorí pé ga ẹyọkan náà ni ṣùgbọ́n òkùnkùn pọ̀ oríṣiríṣi ni gbogbo ẹ bó ti ṣe gbogbo ẹ kò gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ pé ojú ọ̀nà tó wọn ẹ̀yọ̀ kan ni ṣùgbọ́n gbogbo ojú ọ̀nà tọ́tako tọ́tako tó wọ́n pọ̀ ojú ọ̀nà tọ́lọ́n kó má ẹ̀yọ̀ kan ni àmọ́ àwọn ojú ọ̀nà tọ́tako tọ́lọ́n àwọn pọ̀ ọba tó dá ìmọ́lẹ̀ tó tún dá òkùnkùn ó tó fẹ̀yìn fún àbí ó tó fẹ̀yìn fún ẹnìkan mọ tó wà nínú ìmọ́lẹ̀ tọ́lọ́n bá mú kí ilẹ̀ ó sú lọ́sàn-án ọmọ òrì tó wà nínú pòrùn ràn àwọn agbanbi tí òòrùn kì í ti yọ rárá lọ́dọ̀ tí wọ́n ní lókè pẹ̀ àwọn ni kò bi léèrè àwọn ọmọ sọ fún wa pé inú ìdẹ̀ra la wà àwọn tó sì ṣe pé oṣù mẹ́fà gbáko òòrùn níyọ lọ́dọ̀ tí wọ́n àwọn ọmọ ọlá ti ń bẹ fún ìmọ́lẹ̀ lóṣù mẹ́fà míì tó òòrùn bá ọlọ́run ọba ló àwọn òkùnkùn náà ló tún dá àwọn ìmọ́lẹ̀ téèyàn bá wo ọlá tí ń bẹ fún ìmọ́lẹ̀ àti aburú tí ń bẹ nínú òkùnkùn tó sì jẹ́ pọ́lọ̀ náà ló dá gbogbo ẹ̀ ní ń fi ẹ̀yìn fọlọ́ ẹ sì wo àwọn nǹkan tí ń bí ìmọ́lẹ̀ látara ntọ́lọ̀ ń dá bí òrùn bí òṣùpá gbogbo ẹ̀ pátá a gbọ́ tán níbi tí wọ́n ti ń rọpò sí kò tí ẹ̀ mú ẹ ti ẹ epo mú ẹ epo Ah, irú epo wo lòrùn ọba máa lò epo ọ̀tàn lé eléko Allahu Akbar nǹkan kan ò sì lè mú òrùn kan máa yọ àfi tọ́lọ́n bá ní máa yọ àwa máa fi kún bẹ́ẹ̀ òye òbó pé nǹkan kan ò ní mu àwọn òpè àfi tọ́lọ́n bá ní kan máa yọ torí súnà sọ pé ojoojúmọ́ tẹ́ rí yọ kó tó yọ yóò máa sọ pé wọ́n lọ́n ṣé kí n yọ àbí kí n má yọ ìdínú nǹkan kan ò lè pé kó ràn án má yọ àfọlọ́ pé dìdì kan ìdí òrùn kó ràn án má yọ à àfi tọ́lọ̀mbá ni ọmọ yọ tọ́lọ̀mbá ni ọmọ yọ ìdìdì dì ìwọ ọlọ́n ṣé kí n yọ àbí kí n má yọ ọlọ́run bó nìkan yọ ìwọ ọlọ́n ibi tí mo máa gbà yọ ni kí n gbà yọ ni àbí ibi tí mo máa gbà wọ̀ bóòrùn sí máa ń béèrè lójoojúmọ́ nù ọlọ́run bó níbi tó máa gbà ayọ̀ náà ni ìjọ tọ́lọ́run bá wà níbi tó máa gbà ọwọ́ ni ìjọ gbẹ̀dẹ̀ àlùkìyàmà yàní pé ibi tó rùn ti ń yọ ni nísìnyí ìjọ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ibi tó ti yọ ni so bí ó ṣe ṣẹlẹ̀ nù ìjọ náà ẹni tí ò ti gbọ́ ọlọ́run bá gbọ́ tó bá lóun gbàgbọ́ lónìí wàhálà kò ní wúlò ìjọ àwìn nù tọ́ bá wà wò ó ọlá tí ń bẹ fún ìmálẹ̀ lórí àwọn òkùnkùn ọlọ́run náà ló sì dá méjèèjì èèyàn fẹ̀yìn fọ́lọ́ àbí òní fẹ̀yìn fọ́lọ́ pàápàá jùlọ ọlọ́run ní ọmọ abẹ́ nù málẹ̀ ọlà wa kúrò nínú òkùnkùn ọmọ ọmọ abẹ́ nù málẹ̀ Islam ọyọ wa kó nù òkùnkùn àìgbàgbọ́ ọmọ ọmọ abẹ́ nínú málẹ̀ mímà ọyọ wa kúrò nínú òkùnkùn àìmàkan. ọyọ wa kúrò nínú òkùnkùn ṣẹbọ sọlọ ọsọ wa sínú mọ́lẹ̀ sísọ Ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo ẹ dákun kí làá nífẹ̀ẹ́ yìí fọlọ sí alhamdulillah. ثم الذين كفروا بربهم يعدلون ẹgbọ́rọ̀ yẹ wò lẹ́yìn tó lọ ń ṣẹ̀dá àwọn sánmà àtìlẹ̀ tán tí gbogbo wa sì mọ̀ pẹ́ lómi ìkọ́ àwọn àfitáni Allah lẹ́yìn tó lọ ń ṣẹ̀dá àwọn òkùnkùn àti málẹ̀tàn tí gbogbo wa sì gbà pé kò yí sẹlómìn lọ́sẹ̀dá àwọn bí ìbá ṣe ọlọ́run ọlọ́run lẹ́yìn tó ń wá ṣe gbogbo eléyìí tán àwọn kèfèrí ń fi nǹkan míì wọ́n fi ń dípò ọlọ́run kàkà kí wọ́n máa sin ọlọ́run nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ni wọ́n ń sìn. ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ẹgbẹ́ yìí náà rí lónìí ẹni tí ń ṣe tọ́lọ́run mùsùlùmí sáwọn ni wọ́n pọ̀ jù láyé ni àbáwọn ni wọ́n kéré ló ń kà àwọn náà kéré ló ń kà ṣé lónìí ló tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àbí látijọ́ tí ìsìláàmù ti dé látijọ́ tí ìsìláàmù ti dé kìí sì ṣèjọ́ tí ìsìláàmù tọ́lọ́ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam dé lásán látijọ́ tọ́lọ́ wọn bá ti ní káwọn èèyàn á máa ṣe ọlọ́ọ̀ nìkan kó wọ́n má ṣẹbọ sóhun àwọn ṣẹbọ lọ́pọ̀ jù torí pé àwọn ọmọ aná lọ́pọ̀ jù ọmọ àlùjánnà lọ. wọ́n mú nǹkan mi, wọ́n fi ń ṣe dọ́gba pẹ̀lú ọlọ ntí ò lè dá nǹkan kan amọ̀sowọ́sì yọ̀ọ́dà sánmà tá à ń sọ̀rọ̀ kò lè dá nǹkan kan amọ̀sowọ́sì yọ̀ọ́dà alẹ̀ tá à ń sọ̀rọ̀ kò lè dá nǹkan kan amọ̀sowọ́sì yọ̀ọ́dà àwọn òkùnkùn kò lè dá nǹkan kan amọ̀sowọ́sì yọ̀ọ́dà ìmọ̀lẹ̀ wọ́n wá ń fi wọn àwọn ẹni tí wọ́n wá ń fi nǹkan míì ṣe déédéé ọlọ́run tó yẹ pé ni wọ́n ń gbẹ̀tọ̀ ọlọ́run lọ báyìí ẹni tí wọ́n fi ń ṣe déédéé ọlọ́run ó pé gbọ́ pẹ́gbẹ̀rún pẹ́ bá ní kí wọ́n gan máa kà ọ́ kà títí títí títí àwọn èèyàn kò tó láwọn ẹbọ láwọn òòṣà láwọn ère láwọn gbogbo àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run eléyìí jẹ́ tẹ̀síìrì kan tẹ̀síìrì kejì Sheikh Shinqiti rahimahullah nínú Adwa al wọ́n ní tafsir kejì sún ya'dilun ó ní yanharifun thumma alladhina kafaru bi rabbihim ya'dilun ay an rabbihim yanharifun tafsir kejì ni pé lẹ́yìn náà àwọn kèfèrí wọ́n yẹra kúò lójú ọ̀nà kájọ́sìn fọlọ́ tẹ̀síìrì alákọ̀ọ́kọ́ ni pé wọ́n fi nǹkan míì ṣe dọ́gba pẹ̀lú ọlọ́run tẹ̀síìrì eléyìí ni pé wọ́n ń yẹra kúò lójú ọ̀nà kájọ́sìn fọlọ́ wọ́n ń lọ jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sọ̀rọ̀ wọ́n yẹra àbí wọ́n yẹra wọ́n yẹra o wọ́n yẹra torí pé gbogbo apáta lọ́lọ́run ní ká sìn ká ṣe Islam èèyàn mélòó ló ń ṣe Islam wọn pọ̀ bẹ́ẹ̀ làwọn kẹsẹ̀ rí kódà ọmọbẹ náà kẹsẹ̀ rí tọ́jú pé tó bá ti gbọ́rọ̀ nípa islam wàláì kéèlé mímá pípèpè fún sọláàtì lásán kèé jẹ́ kẹ́lòmí ò lè kórí mu mímá bí ìgbà tó ń fún lọ́rùn àmọ́tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹsẹ̀ bọ́ sọ́lọ́ ẹsẹ̀ kẹsẹ̀ rí sọ̀rọ̀ inú wọn máa dùn inú wọn máa dùn because ẹ mọ̀ pé nínú kásẹ̀ kẹsẹ̀ rí kò sí commitment kankan whatsoever just do whatever you like nítorí wọ́n ni kò sí àmánú islam a má ṣe báyìí báyìí ni kò ṣe má ṣe báyìí báyìí ni kò ṣe má lọ báyìí báyìí ni kò lọ ọwọ́ àbí òsì ọwà tọ Ọlọ́run à ń pàkíyèsí wa o Ọlọ́run nìkanìkẹyìn ọmọ sí o onìkanìkẹyìn máa fẹyìn fún o nítorí pé òun ló dá gbogbo nǹkan o ẹni tó dá gbogbo nǹkan lọ́lọ́run o ẹni tí ò dá nǹkan kan tó dé pé dídá la dáhùn ẹ̀dá ni nínú ẹ̀dá tó lọ ń dá o òun ọ̀lẹ́tọ̀ sí ká gbé nǹkan kan nínú wọ ọlọ́run ká gbé lọ́ọ́ bá o téèyàn ọba fẹ́ ṣègbè tí ọba fẹ́ wọ́ná. lẹ́yìn náà lọ́lọ́run bá ń sọ fún àìdí tẹ́ ẹ sì gbọ́dọ̀ fẹ̀yìn fún lónìí kan ó ní huwa alladhi khalaqakum òun ló dá yín o kò sí ẹnìkan tó jáde lábẹ́ eléyìí ọlọ́run ló dá gbogbo wa. ni làwọn olùmọ̀ọ́sẹ̀ sọ pé Islam gangan lẹ̀sìn tó ní káwọn èèyàn sọ wọ́pọ̀ islam gangan lẹ̀sìn tó ní káwọn èèyàn ṣọ̀kan torí pé máa ń dá wa padà sídìí ìpìlẹ̀ origin wa islam ní sọ fún wa gbogbo wa pé ọlọ́run ló dá gbogbo yín ìgbà tó sì jẹ́ pọ́lọ̀ náà ló dá gbogbo yín sọ́yẹ́ kẹ́ ẹ máa sin nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ̀ sẹ́nu kígbà tí gbogbo wa bá mọ òdodo yìí ntọ́ wa yẹ ó yẹ ká ṣe lẹ́yìn rẹ̀ pé ká máa sin ọlọ́run lónìkan torí pé tí gbogbo wa bá gbà pọ́lọ̀ ló dá gbogbo wa táwọn sì ń sọ ọlọ́run lónìkan torí ẹ huwa alladhi khalaqakum ọlọ́run ọba lọ́ba tó dá yín o bàbá wa kọ́ ló dá wa o màmá wa kọ́ ló dá wa o ọlọ́run ló dá wa o eléyìí ẹsẹ̀ nǹkan tí èèyàn máa ṣe méjì ń parí ẹnìkan á pé ókè kí ni róò bàbá àtìyá wa àwọn bí wa ni bíbí kọ́ ni dídá nítorí pé ẹni tó bí ọ kì bá ti rí ọ bí tí bá ṣe kọ́ ń dá ọ wọn náà sì lè tíra rẹ̀ omi tọ́jáde lára ọkùnrin ẹyin tọ́jáde lára obìnrin bọ́ bá ṣe fẹ́ ṣe kó o ṣe bó gbé kaná ni bó sì gún yán ni kó déyàn. bọ́ bá gbé kaná tó gún yán tó déyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àgùntàn dúùlì àwọn òyìnbó wọ́n ṣe àgùntàn kan ní dúùlì wọ́n mú omi akọ àti ẹyin abo ẹran ń papọ̀ ó di dúùlì yẹn ní pọ́ dọ́ọ̀lù so dóòlì ó sẹ̀mí dìgbà kan kú wọn láwọn fẹ́ sèyàn bẹ́ẹ̀ náà ní sìn England ó ti fọwọ́ sí i nínú ọdún yìí ni wọn ni wọn bẹ̀rẹ̀ sí ní ṣe project òfo yẹn ok wọn tiẹ̀ wá rí sí kákó wọn rí sí ẹ̀yin ọba jẹ́ pé ẹ ẹ ẹ ẹ tọwọ́ ara yín dá spam àti egg obìnrin àbúrò ló tọ́ lọ́hùn sẹ́mi pé lẹ́yìn náà it's a failure ah ẹ̀yin náà manufacture ti yín náà pẹ̀lú ẹ́ńjìnì tí èso ọlọ́run lọ dáa pẹ̀lú material tí èso ọlọ́run lọ dáa rubbish nonsense foolish. huwa alladhi khalaqakum ọlọ́run bá lọ dáa yín ẹ máa rántí eléyìí gbogbo gbà ah, sheikh wa ibn Uthaymin rahimahullah nínú tafsir rẹ̀ ó ní yóò dáa púpọ̀ kí mùsùlùmí ó máa rántí àwọn nǹkan wọ̀nyí tí máa ń sin lọ ẹ̀sìn ló fi ní ládàá tó pọ̀ gan ni bí nísìnyí kọ́ máa ṣe sọ́lá àwẹ̀ tá à ń gbà yìí gbogbo àti ọba ti ronú kó ní ọlọ́run tó dá mi ni mò ń gbàwẹ̀ fún ọlọ́run tó dá mi mo dún wájú rẹ̀ tí mò ń ṣe sọ́lá ládàá tí ó ju tẹni dọ́kàn tó pọ̀ wọn ni asalaamualeykum sọ ti atẹ́nu ó ti tán ọmọ pẹ́ pọ̀ ẹlòmíràn ọlọ́mọ pẹ́ pọ̀ àwọn eléyìí kò sí ládàá lẹ wọn ní tẹ̀ ń bá ronú gbogbo ìgbà pété alẹ́ ń sìn wọ́n ò lọ jẹ́ sìn wọn ní ládàá yóò ti pọ̀ jù òdodo èmi ń wọ́n ń gbàwẹ̀ apá kan pé à yìí abátí gbà tí ìbá sọ tó ní ká gbà ọlọ́ọ̀tọ́ yóò ládàá tí máa ga yóò and then what sábà tún ẹ sáré ẹ sáré wọn ni ẹ dúró ẹ dúró ẹ̀yin gẹ́gẹ́ bíi robot Ọlọ́run ọba lọba tó dá wa tó tó sẹyìn fún àbí ò tó sẹyìn fún ẹnìkan ní after all kí ló ń fẹ́ sẹyìn fún sí látijọ́ tó ń ti délé ayé ìyá náà ṣé ìyá ni wàláì kì í ṣe ìyá ìdí ni wípé n ti ń bẹ pẹ̀lú rẹ nídẹ̀ra ìwọ ò lè kà á wàláhì kìí ṣe ìyà ìdí ni pélé ayé yìí ọlọ́run ọ̀dá pé kọ́ máa dùn fún yàn nínú rẹ̀ lójoojúmọ́ wọ́n ní kò sí bílé ayé bí ó ti ṣe dùn tó tí ò ní kanjọ́ kò sí bí ó ṣe kan tó tí ò ní dùn jọ lọ́tọ́ ìbẹ̀lẹ̀ láì máa dáa náà gbọ́fọ̀ tẹ́ni lẹ́dẹ́ẹ́ tó hù. wọ́n ní ìgbésí ayé ò dùn lọ títí lópin ìgbà tó ṣe pé kò sí bó ṣe lè dùn tó tí kíkan ò ní wọnú dídùn jọ. nínú kíkan tí máa wọ bẹ̀ náà ní kéèyàn kú fún ọ nínú kíkan tí máa wọ bẹ̀ àárẹ̀ nínú kíkan tí máa wọ bẹ̀ àdánwò nínú kíkan tí máa wọ bẹ̀ nítorí lérò pé yóò ṣe ọ mùsíbà fìtínà. torí de báyìí ọwọ́ àlò ní dúpẹ́ dá ẹ sọ́padà rà àlìjáná wọ̀ tá a bá wà àlìjáná tán sígbà náà lásẹ̀sẹ̀ máa dúpẹ́ sígbà náà lásẹ̀sẹ̀ máa dúpẹ́ ẹ mọ̀ kókè tá a máa ti ń dání sí náà ni ó ṣe sábà bíi àlìjáná torí délé ẹ̀já máa dúpẹ́ sọ́lọ́ o ọlọ́run wa ló ń dá wa min tin látara látara àmà irú àmà tí wọ́n máa fi ṣe àdògán tí wọ́n fi ń ṣe kásíkó látara rẹ̀ lọ́lọ́run ti dá wa min salsalin kal fakhar látara àmà lọ́lọ́run ti dá wa ẹnìkan nínú o bàbá àti màmá mi ni o wọ́n sọ pé bàbá àti màmá rẹ̀ bàbá àti màmá tiwọn náà bàbá àti màmá tiwọn náà bàbá àti màmá tiwọn náà títí dórí Adam àti Hawa Adam àti Hawa kí ni ìpìlẹ̀ Adam àmà ìpè ìpìlẹ̀ bàbá. òun náà ni ìpele ọmọ nítorí wọn bá ń sọ ń bí inú pé ìgbà tí ìpìlẹ̀ baba wa ti jẹ́ ìpẹ́ àwa náà ń kọ́ ìpẹ́ náà ni wa ṣùgbọ́n o ẹ máa rí nínú àwọn àyà mi pọ́lọ̀ ń dá wa látara àmà látara ìpẹ́ ìgbà tó bá tún yá tó tún lọ ń dá wa látara omi gbọ́lọ́gbọ́lọ́ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ń pé baba ńlá látara ìpẹ́ àwọn ọmọ. látara omi gbọlọgbọlọ. ìpìlẹ̀ wa náà sì ìpìlẹ̀ wa ìpìlẹ̀ tí ìpìlẹ̀ wa ní náà ní ìpìlẹ̀ àwa tààtàrà ìpìlẹ̀ jáde. ọlọ́run ní kó wọn jáde látara ìpẹ́ ọlọ́run á ní kó àwọn máa jáde látara tiẹ̀ ara tiẹ̀ ń látara omi gbọlọgbọlọ kí ni ìpìlẹ̀ omi gbọlọgbọlọ ẹni tó yọ omi gbọlọgbọlọ kí ni ìpìlẹ̀ rẹ̀ ìpẹ́ kullukum li Adam. bẹ́ẹ̀ lọ anábì sọ fún wa gbogbo yín ọmọ anábì ádámù ni wà á ádámù min turab atari ìpẹlẹ Ọlọ́run ti dá ádámù la fadla li arabi ala ajami wala li ajami ala arabi illa bi taqwa kọsọlá kan fún lárúbáwá lórí ẹni tí èsì lárúbáwá àbẹ ẹni tí èsì lárúbáwá lórí lárúbáwá àyàfi pẹ̀lú payọ lọ látara ìpè Ọlọ́run ti dá wa ìyẹn ni pé Ọlọ́run tó dá wa látara ìpè yìí tó wá mú ká máa jẹ èèyàn o tó fẹ̀yìn fún àbí o tó fẹ̀yìn fún dájúdájú o tó fẹ̀yìn fún o. tọ́ ọlọ́run tó wá dá wa látàrí ìpè yìí apá kan náà àwọn tẹ̀síìrì tún sọ pé ọlọ́run dá wa látàrí ìpè àwa gan alára àtàrí ìpè láti wá wọ́n nítorí pé omi tọ́lọ̀ fi dá wa yùn látàrí oúnjẹ oúnjẹ tá a jẹ tó ṣe pé ilẹ̀ náà wọ́n ti gbìn ín ilẹ̀ ló ti jáde ṣebó náà ló bí mà níyì àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tó jẹ́ pé oúnjẹ tá a jẹ ló bí mà níyì ti ń bẹ lára wa a jẹ́ pé látara abo lọ́lọ́run ti dá wa náà wọ́n ní látara ìpẹ́ ni ṣùgbọ́n tá lákọ̀ọ́kọ́ òun ló clear jù. ثم قضوا أجلا lẹ́yìn tọ́lọ̀ ń dá tán ọlọ́run ti kọjọ́ kú kálukú. ṣáájú tó dá wa ó ti mà wá ọmọdé tá a ọmọ tá ayé ṣe ọmọ ibi tá padà ṣe báàlì jẹ́nà ni àbí ná ọlọ́run sì tù jẹ́nà gbogbo eléyìí kò sí tuntun lọ́dọ̀ nínú ìyá wa nígbà tá a mẹ́rin wa bí rìsíkì yìí wọ́n ti kọ́ wa wọ́n ti kọ́ gbogbo ohun tó ní lónìí yìí báyìí àti ètò òní kó o tó kú wọ́n ti kọ́ ìdínú tẹ́sí rí i pé kò sẹ́ni tí ò ní torí wọ́n kọ́ ti kálukú fún un wàláì kò sẹ́ni tí ò ní ti kálukú wọn kọ́ fún un bọ́yọ̀ pọ̀ bọ́yọ̀ kéré ètò wọn kọ́ fún kálukú nù ẹnìkan ní wáyé tí wọ́n á kọ́ kékeré so ìwé ibi ọlọ́run léèrè bẹ́ẹ̀ tọ́ ọlọ́run ti kọ́ wà ájẹ́lì yìí ọjọ́ tá a lò láyé sẹ́mi ogun ni àbí onígun gbogbo wọn ti kọ́ wà amalihi iṣẹ́ tá a gbélé ayé ṣe wọ́n ti kọ́ wa shaqiyyan aw sa'id wọ́n sì ti kọ́ bólórí búléyàn àbólórí rẹ̀ kọ́lọ́n kò sí wa lólórí so wọ́n ti mọ ọlọ́run ti kọjọ́ tá a kù thumma qada ajala ọlọ́run ti kọjọ́ tí kálukú kù ọlọ́jọ́ mi yóò ọlọ́jọ́ kẹ́ni kan ṣe àlọ́jọ́ tó kù ni wọ́n á kú. mo rò pé yé wa ọjọ́ tí kálukú òkú ni òkú because when it is time kò sẹ́ni tó lè lọ lára fún ìsẹ́kọ̀n. mẹ́wàá lọ gbé ẹni tó máa ṣe medicine ṣe jù láyé wá wípé àwọn kan máa rọ abẹ́rẹ́ sí ọ́ndì kan máa rọ́ sókè ní gbogbo gbogbo ẹ̀ mà dálẹ̀ náà ni àsìkò tuntun. básìkò àbásì tí ìtò bí gbogbo àjẹ́ ilé ayé gbogbo oṣù ilé ayé gbogbo ọ̀daràn ilé ayé gbogbo apààyàn ilé ayé gbogbo àfọ àkọ́tàlì wọn làwọn ọ̀pọ̀ náà ni òbí wọn dáa lọ́jọ́ kúrò bá ti tó ẹni tí ó pọ̀ òsì ẹni tí ó pọ̀ òsì ọkàn di òkúta mọ́ wọn ní ọrùn ní kí túnṣe gun ẹja lásán òkúta akọ òkúta ẹni tí ọlọ́mùbá kọ pọ́jọ́ ku rẹ̀ pé ìní máa kú ẹnìkan ní à wọ́n máa máa gbọ́jọ́ ọlọ́jọ́ lọ nílùú táwọn kò sí kò síbi tí wọ́n ti máa gbọ́dọ̀ ọjọ́ kálukú ni wọ́n gbà lọ ńbọ lọ lọ́jọ́ sojú sí tí wọ́n fi gba tiẹ̀ àbí wọ́n sùn ni tí wọ́n fi gbé tiwọn fún wọn ọjọ́ kú kálukú ni ó kú bí ẹni tí wọ́n bẹ́ lórí nìsín wọ́n ní ha ọgbọ́jọ́ lọ àbẹ ẹwọ mọ́tò wọ́n ní ẹwọ mọ́tò pẹ̀lú ẹni títí ẹ ti dé bá mọ́tò bá dànù gbogbo yín bá kú ó ọgbọ́jọ́ lọ ọ̀daràn kan tí wọ́n bá wọkọ̀ ní ọjọ́ kú kálukú ni ó because tọ́lọ́mọ̀ bá kọ́ pọ́jọ́ kú rẹ̀ pé ò ní pẹ́ rí bàálù tọ́já Libya ni ọjà ọmọ kékeré kan ló sì ṣe gbogbo èèyàn ló kú ọmọ pólóró tí ò ti jọdún méjì lọ tọ́lọ́mọ̀ kọ́ pọ́jọ́ kú tí ò tí ì pè ọlọ́run ti kọjọ́ kú kálukú o ẹ̀mí ẹnìkan gùn àwa lọ sẹ́ńtàrí pẹ̀lú ẹ̀ báwo yẹn ṣe máa ṣe tó máa ti rí pẹ̀mí ẹnìkan gùn bàbá báwo lẹ́ ń ṣe mọ́nítọ̀ láìfún yín because afura pé masha Allah masha allah la quwwata illa ẹ̀mí gùn ẹ̀dá kù ṣé <laughs> agbárí kan wa téèyàn máa fi mú kọjú ogun àbí tọ́lọ́mbà kọ fún kálukú ni ẹ o ẹ máa ṣọ́ra fún oúnjẹ báyìí o ẹ ṣọ́ra fún oúnjẹ báyìí o ṣọ́ra fún because téèyàn máa ń jẹ oúnjẹ ẹ̀mí ègún o oúnjẹ báyìí ìrọ̀ lásán kò sóúnjẹ tá a jẹ tá a ní kú kò sì sí ètò pé ká kú kọjọ kú tó pé ọjọ́ kú kálukú ní ibi tó ti ń sọ́ra gan ló ti bọ́jọ́ kú pàdé torí ẹ̀ kásá ti páyọ̀ lọ láwọn Japan Japan wọ́n sọ pé ẹ̀mí wọn máa ń gùn gan wọ́n á kó àwọn arúgbó kan wá ẹ̀yìn ẹlòmíì ti kàn kó ẹlẹ́yìnkè ní kan pé ah nígbà wọn jóúnjẹ tó da wọn ṣẹṣẹṣẹ irọ́ ni ó kújọ kan náà irọ́ ṣé àwọn ọmọ àwọn ọmọ ekú kéékèèké mbẹ àwọn ọ̀dọ́ ekú mbẹ ń òkúkú lọ́mọ gbé Japan kọ́ ọmọ bàá kú ẹnìkan ní àyà kan bẹ nínú Suratu Tawbah fáwọn gbọ́ pé ànábì sọ pé béèyàn bá ń kà èèyàn ní kúnjọ́ téèyàn bá kà àwa ni ẹ múra sí kíkà rẹ̀ kẹ́ ẹ má bàa kú jòjúmọ́ ni ẹ má kà kẹ́ ẹ má bàa kú sọ bẹ́ẹ̀ náà dọjọ́ kú kò ní lágbèé. wọn bá kúkú wọn bá kú gbé ọ séjú ká ó dínú bó sàárè torí di eléyìí ọlọ́run bá ti kọjá ọkú kálukú o kò nídìí pé ká máa taná wò kò nídìí ká máa taná wò ẹnìkan sọ pé njẹ́ òní màá kù á sọ pé jọ́ tó kù kọ́ lọ́jà kí ló ti sílẹ̀ dọ́jọ́ kú torí tí wọ́n bá kú lónìí o lè kú lọ́la bọ̀tún tó dájú ni pé ó súnmọ́ pé gbogbo aláìyàn hundred years àwọn ò ní sí mọ́ àwọn míì ni ó tún máa bẹ sẹ́wọ̀n káwọn kan náà ni wọ́n kó kù wọ́n kọ́ àdìpọ̀ wọn sòkè àlàwà fẹ́ máa sásí wípé wọn ò ní rémi mú o sòkè àwa náà lọ́jọ́ tó dábàá pé so eléyìí jẹba ọlọ́run ti kọjọ́ kú kálukú ẹnì kan ò sí ní gbọ́jọ́ lọ́jọ́ kan lọ́jọ́ lọ́jọ́ bá wò ẹnì kan ń wo bàbá rẹ̀ bí bàbá òun ti ṣe ọgọ́fà ọdún nìsín one twenty òun náà wà ń fẹ́ máa fò sókè yes forty ló ń ṣẹ̀ṣẹ̀ ṣe at least tí èèyàn bá tún ṣe tó tún kúrú ti bàbá eighty so ẹ má sọ̀rọ̀ kú lọ́dọ̀ tàwọn èèyàn ọjọ́ àárọ̀ làwọn wà ó rò pé àjẹ́ńdà bàbá òun iná ni tòun kọ̀mọ̀ pé ti kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní kó bí bàbá rẹ̀ léèrè àìmọye ọmọ ni ó ti kú lójú bàbá rẹ̀ àìmọye ọmọ ni bàbá ọ̀la àǹfààní láti rí láàyè tó kú nínú àwọn ọmọ tí bàbá rẹ̀ bí bóyá ni wọn ti wá ń wo pé kàlẹ́ndà bàbá rẹ̀ ni ó rí ìdì fún ọ náà rárá o. wà á jẹ́ ló ń mú sẹ́mẹ́nà ìndẹ́ nítorí ní pé ní alùpùpù yá máa ń bọ̀ ọ̀dọ̀ ọlọ́nìkan lọ́wọ́ à ẹnìkan ọmọdé ti ń bọ̀ ẹnìkan ọmọdé ti ń bọ̀ ẹnìkan máa tẹ̀ ń jẹ́ 2014 two thousand and fourteen máa parẹ́ ẹ january first kíní kan ẹ̀kọ́ ẹ máa dédé lásán kúrọ́ tí ọmọ ti ọlọ́nìkan lọ́ máa ọjọ́ tá a yọ parí kò sí lọ́dọ̀ ànábì kò sí lọ́dọ̀ bó o wá ní ọ̀bùn tí ò ní wá kò súnmọ́ kò súnmọ́ pé ó wà because if at all tí ó bá wà ní ó yẹ ti wá ní tó ti wá mo mọ̀ wá ajẹ́ pé kò ní wá báwọn ẹlòmíràn ṣe máa wọn láàmú orí ìṣirò wọn wà tí gbèǹde ó ti dé ẹ̀yin lẹ́yìn ṣe èméjì ọlọ́run ọba tó ní ń bẹ kò ṣe èméjì àwa náà ta ọlọ́run sọ́yẹ́ ká ṣe èméjì kò ṣe kọ́yẹ́ ìyẹn ni pé òun ni wọ́n ń jọ́sìn fún ní sàmà òun náà ni wọ́n ń jọ́sìn fún nílẹ̀ kò sí ọba méjì tí ń jẹ́ Allah ní sàmà fún kò sì sí ọba méjì tí ń jẹ́ Allah nílẹ̀ fún torí ẹ̀ òun náà làwọn ará sàmà ń jọ́sìn fún òun náà làwọn ará ilẹ̀ ń jọ́sìn fún yàtọ̀ sí bí àwọn jahmiya ti ṣe túmọ̀ rẹ̀ àwọn ni wa huwa Allahu fis samawati wa fil ard pọ́lọ̀ ń bẹ́ ń sàmà ń sì ń bẹ́ ń lẹ̀ ń bẹ́ ń gbogbo ń bẹ gbogbo àyè pẹ̀lú pàápàá rẹ̀ ẹ ti ṣe kẹfìrí torí pé ẹ̀mí nìkan lọ́n bẹ ń tọ́lẹ̀tì náà nìyẹn lè gbẹ̀yìn tẹ̀yìn fọ́ dímú ọlọ́run á wà ń bẹ pẹ̀lú pàápàá rẹ̀ ọlọ́run bá kò sì sí nǹkan kan tó lè sọ̀rọ̀ àǹdí ẹ̀ ọlọ́run gata ẹ̀ nínú tó sọ̀rọ̀ ń bẹ lórí àgọ́ ọlá lókè gbogbo ẹ̀dá tó dá nǹkan kùn sí tọrọ kiri kọ nínú ẹ̀dá tó dá. ìwọ lókè if there is nothing lórí àgọ́ ọlá rẹ̀ náà tó wà is there nothing surrounding him torí gbogbo ń tọ́ bá rò ń pọ̀ Ọlọ́run Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀dá tó dá ló wà di lọ́wọ́ wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run la tún súnmọ́ yín ju ká sọ́run yín lọ. tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ òun là ń sìn bá wa ń sámà òun náà là ń sìn nígbà tá a wà ń lẹ̀ lọ́dọ̀ àwọn tó wà ń sámà Allahu kan náà ni lọ́dọ̀ àwọn tá a wà ń lẹ̀ Allahu yìí kan náà ni. ya'lamu sirrakum wa jahrakum ọlọ́run ọba yìí mọ kọ̀kọ́ yín ó tún mọ gbangba yín ẹ̀ lè gbé nǹkan kan pamọ́ fọlọ́ ويعلم ما تكسبون ọlọ́run sì máa ń tẹ̀rí ìtùjọ́ gbogbo ń tẹ̀rí ìtùjọ́ ọlọ́run mọ̀ lónìí nìsín kálukú ti rí kójọ ọlọ́run rí kójọ ní gbogbo ẹ̀ kò sí ní tọ́pọ̀ amọ́sọ ta ló tiẹ̀ fún wa tẹ́lẹ̀ náà ọlọ́run ẹ̀ kọ́ wá ma èyí tó tẹ̀ wá lọ ó ti má gan kó tó tẹ̀ wá lọ torí ẹ̀ sọ wá yẹ ká dúpẹ́ fún àbí ọ̀yẹ́ sọ yẹ ká máa fẹ̀yìn fún àbí ọ̀yẹ́ sọ ìdí tá a sì gbọ́dọ̀ máa fẹ̀yìn fọlọ́ ni eléyìí ń fi hàn pọ́lọ̀ ń bẹ àbí òsì ìbéèrè ṣé ń bẹ àbí tí ọba sí àwọn ẹ̀dá tó dá sí wọn ní ti dàrú sọ́mọ ìbá ti dàrú ilẹ̀ ìbá ti dàrú òkùnkùn ìbá ti dìmálẹ̀ ìmálẹ̀ ìbá ti dọ̀kùnkùn bákan náà àwa náà tó dá ọ̀rọ̀ ọba ti polúkúrú musu bàjẹ́ bákan náà tí ọba jẹ́ kí ọlọ́run ọba ń bẹ ni àbá rí wípé àwọn ètò ògbésí ayé gan ọba ti dojúkọ ọba ti dorí kodò torí ẹ tí bá wà ń bẹ sọkàn ṣoṣo ni àbí ìsọkàn ṣoṣo ọ̀kan ṣoṣo ni torí tó bá pé méjì ilé ayé ìbá ti máa lọ pẹ̀lú ètò tó wáyé bákan náà. ááyà yìí ń tún tọ́ka sí fún wa pé torí pé thumma ajala ó ti kọjá kú kálukú àwọn ááyà yìí sì tún tọ́ka sí pé tá a bá musamman 'inda ọ̀rọ̀ gbẹ̀ndẹ̀ alùkìyàn ìgbà wo ni ó di ọ̀dọ̀ ta lọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run torí ẹ̀ àtẹ̀mí àtiwọ́ láyà ń bá wí o nítorí àwọn àdé púpọ̀ tó lọ́wọ́ bá sọ fún wa yìí pọ̀ bá náà lọ dá wa ó àwọn abẹ a jẹ́ nǹkan kan a sì gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run yìí tóró ti mọ́jọ́ kú wa kó lè bá ràn wá lọ́wọ́ kó fún wa dáadáa ṣe kọ́jọ́ kú yìí ó ọjọ́ kú tó lọ́ọ́ mọ̀ táwọ̀ mọ̀ ká sì tún máa bẹ̀rù rẹ̀ torí pé tá a bá tún kú ọ̀rọ̀ parí bẹ́ẹ̀ yóò tún wa dìde sí àbí fúnná kó lọ́n lásì máa ń pé ọlọ́run ọba la gbọ́dọ̀ sìn níbikíbi tá a bá wà kò sí nǹkan míì gbogbo bó tilẹ̀ wù kó tóbi tó lójú wa tọ́tọ́ kó ká sìn kó bá jẹ́ màláìkà òun nìkan ni la gbọ́dọ̀ máa jọ́sìn fún ọ̀dà fún wa òun la máa jọ́sìn fún ó kù díẹ̀ káàtó òun náà la máa jọ́sìn fún ó dùn fún wa òun la máa jọ́sìn fún ọkàn òun náà la máa jọ́sìn fún ọlọ́run ọba kọ́ pa á dẹ́sà ọlọ́run ọba kọ́ ràn lọ lórí àti máa ṣe tiẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba kó ṣe àlékún ìmánì fún wa. kọ́ran wa lọ lórí àtúmọ̀ àtẹ̀lé tiẹ̀ subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aleykum salaam. Thank you. fẹ́ni tó bẹ̀ wà pẹ̀lú wọn yẹn bá wọn ṣe pé báwo ni irú ẹni bẹ́ẹ̀ ṣé kó tún máa bá ṣe lọ́la. alhamdulilayi èèyàn ń ṣiṣẹ́ ń bí iṣẹ́ kan àwọn tí èèyàn jọ ń ṣiṣẹ́ ń jàǹbá oníṣẹ́ ǹjẹ́ téèyàn bá jẹ́ pé èèyàn ṣe jàǹbá ń téèyàn ṣé èèyàn lè tẹ̀síwájú pẹ̀lú ṣiṣẹ́ ń bí téèyàn ti mọ̀ pé àwọn akẹgbẹ́ èèyàn jàǹbá kò sí ní tó burú kéèyàn tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ níbẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá ti lè jẹ́ pé èèyàn ó tu wọn fó fẹ́ni tó níṣẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣèkìlọ̀ fún wọn kí wọ́n dẹ̀yìn lẹ́yìn ìjàmbá tí wọ́n bá pọ̀ láti gbà èèyàn wọn á ṣàkin ẹ̀tù àṣírí wọn fẹ́ni tó níṣẹ́ torí níjọ́ tí àṣírí ọba àti ẹ̀wà padà tú wọ́n má bàjọ́ kó yín pọ̀ tò tí wọ́n bá jẹ́ pé ẹ bá ń rò pé tẹ́ ẹ bá sọ fún wọn wọ́n máa wọ́nà láti bà tí ń jẹ́ kéèyàn tó fi wọ́n sóúnjẹ alẹ́ wọ́n lè fi yín sóúnjẹ ọ̀sán kọjá pé àwọn ní ọ̀lọ́ tú yín fó fún bàbá ń sẹ́pẹ́ yín gan alẹ́ ń jalè ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó ẹ̀ fi fi sẹ́yìn ẹlẹ́kẹ̀sìn ni àbí kó tiẹ̀ jẹ́ pé tẹ́ ẹ bá tú wọn fó fún bàbá ń sẹ́ wọ́n lè rán ni sí yín báwọn gbẹ̀mí yín kíkẹ́ tó bàtà wọn jẹ́ àwọn ti rán yín lọ sí pérémẹ́ǹtì tó èèyàn sagbára láti jẹ́ pé èèyàn fi ibi sẹ́yìn lọ èèyàn sí mi tó ọjà ló sì lẹ̀ náà ẹ̀ ọkọ̀ kan náà ni ọkọ̀ kan náà wọ́n rẹ̀ kó sọ́yìn. lórí ara yìí fẹsẹ̀ tó wá nípa lọ ṣe báskọ́ làbí bá ti gbogbo ìgbà tá a bá fẹ́ ṣe bísímìlá kọ́là lórí sọ́lẹ́ à tá a ti fẹ́ ka kí ó sókè á sì jẹjẹ torí pé ètò súnmọ́ pànàbí máa ń ṣe so ṣùgbọ́n ibi tó tún máa ń ka kí ó sókè nígbà míì ó lè ṣe bísímìlá ìsókè gẹ́gẹ́ bó ṣe wá náà àdéhùn Abu Hurairah kan ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé ìtọ́ pọ̀ ní pé jẹjẹ ni máa ń ṣe àmọ́ kì í ṣaláìṣe àwọn sẹ́tà afẹ́ ṣe náà á sì bísímìlá ìjẹjẹ àní gbóǹsókè. àmọ́ kìí ṣe páàsì sọ́kàn á ṣe lẹ́ni tí ètè lura wọn táwọn sí bí tí ọba lura wọn káwọn mi àti sọ̀rọ̀ pàápàá jùlọ ahọ́n táwọn ọba mi àsọ̀rọ̀ mọ̀kàn ní mọ̀ mọ́nú ní ìwé kankan màá wí kọ́dà jẹ́jẹ́ kọ́dà kó ṣe pé ń ti bóyá bá fẹ́ Ah, tó bá sọ bísímìlá bísímìlá ẹnìkan kan gbọ́dọ̀ gbọ́ bó tilẹ̀ jẹ́ pé tí bá sọ Allahu akbar gan ìrántí ọlọ́run kò bùkátà rẹ̀ àwọn tó ń pè fún sọlá tí wọn ṣe a'udhu billahi minash gbogbo gbogbo ara wọn Allahu akbar tó ìrántí ọlọ́run ó ti màrọ́tìbù màrọ́tìbù di àwọn ìpele ẹ̀sìn martaba ìpele nù náà wàhálà ìkùnsùn. wọ́n kọ́ ọ lẹ́bàá o. màlẹ́kà uhm. kọ́. ntọ́lọ̀ ní kọkọ lọ́kọ̀ kìí pé màlẹ́kà ló ń decide nítorí pé la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun bẹ́ẹ̀ lọ́lọ́run ròyìn àmàlẹ́kà wọn kìí sọ kọ́lọ́run tó wí àṣì ọlọ́run ni wọ́n máa fi ṣiṣẹ́. la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọ́n yìí ṣe nǹkan káàfin bá ní kí wọ́n ṣe ọlọ́run ni sọ fún pé kọ́ yé báyìí fún un so ní tọ́másì ah, ni wọn kọ fún ni fáínà náà ni kì í ṣe pọ́ lọ́wọ́ máa rò ó à ọlọ́mọ àga pọ̀ kì í ṣe pọ́ lọ́wọ́ máa rò ó síra kó ṣe ká fún ni àbí sẹ́wọ́n ó ti rò ó pin kọ́ yé báyìí fún sẹ́mi kọ́ alátùn wò pé ókè mo ti máàkì ìwé rẹ àwọn ọmọ ajókòó wọn ọmọ olójú pọ́npọ́ yìí kì gbọ́rọ̀ ọ̀dà twenty five ọlọ́run ti ro pin nítorí ní kún fún kálukú náà kì í ṣe pé ó wà changeable pẹ̀lú nǹkan kan àti pẹ̀lú kádàrá ni àdúrà náà. ìyẹn ń ṣe ẹ̀tìká sáà lè lọ lílọ wò ká tún pààrọ̀ àṣà rárá o. ibi táwọn ti ń ṣe ìtìkáàfù náà láwọn àbí tá a ti máa wẹ̀ báwọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت